صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون ولو أتركاتي بفون أنه محمد síkàtì gánà kiri ọmọba kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo alẹ́ ní àpapọ̀ a ní ìtẹ̀síwájú lórí àlàyé táwọn ìṣẹ̀lẹ̀ ohun tíra sọ́ọ̀lì súnmọ́ ti al-imam ahmad níbi tí a ti dúró níbi tí al-imam tó ti ń sọ̀rọ̀ pa àwọn sọ̀hábà tó ní wà khairu adìl ummati ba'da nabiyyiha àwọn tó lọ́lá jù nínú al'umma yìí sábà ti yọ ànábì kúrò nínú al'ummatul islamiyya táwa yìí náà ni abubakar siddiq abubakar siddiq ló lọ́lá àtọ̀ díẹ̀ nínú. àwọn ẹ̀sà tọ́lọ́ bá fún ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti kọjá onẹ́sì ni khalifa alákọ̀ọ́kọ́ lẹ́yìn àdẹ́lùwà Muhammad sallallahu alaihi wa sallam tó tún jẹ́ ànàfánàbí òfin ọmọ rẹ̀ Aisha radiyallahu anha òfin fún ànàbí ó jẹ́ tó ná owó rẹ̀ tó ná àsìkò rẹ̀ láti fi ran ìsìláàmù yìí lọ́wọ́ fúnmọ̀ Umar bin Khattab lẹ́yìn Umar bin Khattab ẹni tá a mọ̀ sí Al-Faruq kìí sọ pé ya irọ́ tó ń gbé lulu kó dodo lè bá a lọ ó dúró ti àlẹ́bà Muhammad rẹ̀ sọ́lá pẹ̀lú gbogbo tó ní àti kan ní onídéédéé oní ẹ̀fún àdébà mọ́nà sọ́lá mọ́mọ́ rẹ̀ ti ṣe hafsọ. bákan náà ni Usman bin Affan Usman bin Affan tí oní jẹ́ al-Khalifa rọ́ṣì àtàlẹ́ khalifa ilé kẹta tó ná owó rẹ̀ láti fi ran ẹ̀sìn yìí lọ́wọ́ oní jẹ́ bákan náà òun sọmọ lọ́dọ̀ àlẹ́yìn ni kò fẹ́ fún olùsòlùsòrò àti ìrọ̀kọ́ ya nígbà tí kẹfù omi kò fẹ́ kejì. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni wọ́n lọ́lá nínú àlùkùnmọ̀ yìí ẹlẹ́kẹ̀rin wọn ni Ali ibn Abi Talib radiyallahu anhu tí ó jẹ́ ẹni tó kọ́ gbà fánẹ́bí nínú àwọn ọ̀dọ́ ó sì jẹ́ akíkanjú akun òṣogun tí ò lọ nínú ogun tá nàbí jà àkókò tààbó àìlọ yìí sì rèé ànẹ́bí náà ló fún yọ̀ǹda pé mọ̀ ló lédè mi máa ṣàkóso ìlú mẹ̀dínà kò ká lọ́rùn kó mọ́ àmì tí ànẹ́bí wà lójoojúmọ́ àdúrà fi ọ̀rọ̀ kan tún pé á ah, sọ̀rọ̀ fẹ́ dà gẹ́gẹ́ bí áàrùn ẹ̀mọ́ ti rí sí mọ́tà ni nígbà tí mọ́tà ò sí lé bárùn ẹ̀ ṣe kíni tóró léde ọ̀kan áìsẹ̀tẹ̀ wá balẹ̀ rọ́bì ẹ̀la ánìhùn àjùmọ̀yìn tọ́lọ̀ kọ́ bá kẹwọn. àwọn mẹ́rẹ̀ ni à ń pè ní àlùkòlà fáwọn ọ̀rọ̀ ṣèlú àwọn àkàlífà ọ̀ndẹ́dẹ́. àdúrà ọ̀rọ̀ nínú hadith kan ní kìláfà tìǹbù wà tìbáàdì sàlàtò nà sàlà ìran nípa àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní ọ̀lọ́kọ̀lá fáwọ̀rọ̀ ṣùgbọ́n pé àwọn kìláfà tí ó bá lánàá ànábì mọ́ lẹ́yìn mi ọgbọ̀n ọdún rẹ̀ ni bàbá wa ka báwọn mẹ́rẹ̀ẹ̀rin ìṣèjì yìí tuntun ẹ̀ pé ọgbọ̀n náà lọ kú sí nígbà tí anára ọ̀dọ̀ sọ́nà kú àbúkọ́ àti jẹ́ kàlífà olo ọdún méjì àti bí oṣù mẹ́ta Umar ibn al-Khattab radiyallahu anhu òun ló nǹkan bí ọdún mẹ́wàá kọ́ abáfikútù yà ọba kẹfẹ́ lọ́nà dì ó di bí àti lọ́dún mẹ́tàlá Usman bin Affan àsọ tiẹ̀ ló fẹ́ pọ̀ jù lọ́dún ọdún méjìlá lé àti lọ́dún twenty five years lọ́wọ́ àbí Ali bin Abi Talib ọ̀nà ọdún márùn-ún lẹ́yìn àlọ́ wa kú alimọ́lì ìmọ̀ ẹ̀jẹ̀ kó máa dàbí lọ́balọ́ba ẹ̀ tó kọjá ìlú Muawiyah bin Abi Sufyan àwọn afáàmọ́ rẹ̀ pé mọ̀háwí àdúrà lè sọ fìyà hẹ́rù mọ́lókè dúnìyà ọba tó dáa jù lórílẹ̀ pé lọ́wọ́ mọ́ kọ́lẹ́ ìláfà tiẹ̀ olótẹ̀ láwọn mẹ́rẹ̀ rìn. wọ́n ní bàbá ní yòókọ́ dam áwòlá ìsàlàfà bàbá ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn ìpè tá ń lọ lájú lẹ́yìn àrẹ́bí àmì kẹta alákọ̀ọ́tì ìṣèwádìí Umar wa Uthman àìsí wọn síwájú kéèyàn tẹlòmíì síwájú àrùn ni kéèyàn wo iṣẹ́ ribiri ìkan nínú àṣọ àbá ṣe tó yàtọ̀ sọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kọ́ á gbé wọn síwájú rẹ̀ síwájú wọn kì í ṣe lànà súnà lólu à ń bèlè kó tiẹ̀ mọ́tẹ̀ wá kà wọ́n kúkú máa bú wọn ẹ̀rọ àwọn kan tí wọ́n yẹ káwọn sọ̀hábà fún àwọn àkọ́kọ́ àwọn kò dùn mẹ́kò kìí ṣe bó ṣe yẹ inú àwọn tí wọ́n máa rí àpò àbàfin tí wọ́n kọjá là lórí wọn làwọn ṣíà ẹ̀ka ṣíà kan wà tápẹ́ ní àṣí àtòsẹ̀ ìdíyà àwọn tó sẹ́pẹ́rẹ́ ju ìfún àṣàríyà lọ àwọn onímọ̀ ọmọ méjìlá àwọn mẹ́kọ̀ọ́ jù lórílẹ̀ ní ọ̀sẹ̀ àṣíyàbù ìfèjìyà pẹ́pọ̀ nílùú yámẹ́ aráburú ni wọ́n ẹni ànú ni wọ́n o ṣùgbọ́n táwọn ẹni tó ní pé gbogbo wọn náà náà gbà pé wọ́n lá ṣùgbọ́n àbíṣe kíni wọ́n lọ́lá jù wọ́n lọ sẹ́pẹ́ àwọn yòókù àwọn ìsìn àtàrí àwọn rọ́bìdì àwọn bú àwọn yòókù ni àti pé kìláfà tí ó wáyé bìfọ́ àdìsán mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ táwọn bá kiri jẹ tí ọmọrò jẹ tí òsùn ọmọ jẹ ìlàpá àwọn oníwà fàálì tó sì lọ ṣùgbọ́n kò kún tó gbígbà pa ara ẹni tó dá ńlẹ̀ adékíní àrẹ̀sí òun bí lábẹ́ abẹ́tìrù àrẹ̀sí mọ̀ ọ́n kí gbọ́ fíkìrì yé ẹnìkan wá lídìí atọ́wọ̀n gbọ́ yé a ní ràbá nírun tòun náà ti mọ̀ ọ́n kí a ní ràbá nírun ṣùgbọ́n kò kún tó bí ẹni tí bí tó gbọ́ ọgbẹ̀yẹn kó lé kíní kò lè jùlọ ní bọ́rọ̀ bí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti jẹ́ àlùfọ́ làwọn náà ṣùgbọ́n kò kó tó àlè wọ́n kó máa ṣe pẹ̀lú wọn. bó ṣe wà nù títò lẹ́nu ẹ̀sìn rẹ̀ ìjìmọ̀ ìwò ahli sunnati wal jama'a ó wà lórí eléyìí ìpanupọ̀ àwọn mùsùlùmí ó wà lórí pé Abubakar ló lọ́ọ́ lájú Umaru tẹ̀lé usman sẹ́yìn tó bá gbé usman lórí ẹ̀ méjèèjì ọtí lè lànà kíni lànà bídíà gbogbo náà lọ́nà la ṣùgbọ́n á ah, bìláàlì tí ń pèrún fànẹ́bì òun ló súnmọ́ kó lé kíni kó ló lájú oníbídíà ni ó torí pé títí ìjìmọ̀ wà lórí ẹ̀ látọ̀nà sọ́ábà tí ó dàrú wọ́n wá délé ní ọgbẹ́ nìkan wàá lónìí tó ti bẹ́ẹ̀ ní lè lówó lọ́lá tó ọ̀gbọ́dọ̀.

kama kọjọ́mọ́ aṣáàbù rasulillahi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ máa sọ ábà náà ṣe ń tì wọ́n síwájú rẹ̀ máa sọ ábà náà ṣe ń tì wọ́n síwájú rẹ̀ lámúyà sẹ́lífù bìrálì wọ́n ṣe kí ni wọ́n ya pẹ́nu lórí ilé wọ́n ya pẹ́nu nínú ẹ̀rí àgbọ́yẹ̀ sọ ábà pé wọ́n ti lọ́lá ni òun náà ni asaru katawala tọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma ó ní kunna nukhayyiru bayna an-nas wọn bá ń bá sọ báyìí yẹn ti lọ́lá tó láàrin kunna àwa àwa olóńsọ yẹn àwọn sàhábà ó ti mọ̀ pé àwọn ẹ̀sìn wọn náà ìwọ́n ló ti dẹ̀ tó bá fẹ́ sọnù onígbà bá ń sọ báyìí yẹn ti lọ́lá tó mọ́ ti gba yìí tó bá ti máa ń sọ ni pé wọ́n ní fi zamani nàbí ọ̀sán láti fà nàbí fanu káyìrò àbàbákiri àbàbákiri láfọ̀nù kó lọ lájú gbogbo ẹ̀dá lọ nínú àdéhùn mẹ́yìn o tabatuma níbi kúrò bẹ̀tọ̀ tó mọ̀ Umar bákan náà làámù Umar bùnú kàtọ́ ẹ̀sìn ọ̀pẹ́ Umar bàbá rẹ̀ káyipẹ́ yóò ṣe ẹlẹ́yàmẹ̀yà ní kí ni ó yẹ kó bọ́ ṣe ó ti bàbá rẹ̀ síwájú ìgbọ́nyẹ̀ òsì fún ẹ̀sùn hábà pẹ̀lú bí bàbá wọn mẹ́ bàbá kiri lọ́la ju bàbá mi lọ lónà ọmọ ẹ̀rìn àwọn ẹ̀kẹ́ lẹ́yìn bàbá wọn ní ò lọ́la jù fẹ́ àkójọ níbi díà olólùwọ̀n là fà gbogbo ayé èyí onísọkúsọ tí wọ́n sọ ní àwẹ̀ yóò mọ gbọ́n sọ ábà yóò ní mọ gbọ́n lá fún bàbá tiẹ̀ láti bo síbo sábà wọn kẹ́ bó la ti fẹ́ jọ wọ́n síra wọn. ìmọ̀ bú ọ̀gá báyìí lè máa kọjú lọ́dọ̀ kí wọ́n ní pé àyè lẹ́ dájú. Abdullahi ibn Umar ó jẹ́ ká mọ̀ pé abáàkì mẹ́mọ́ kan ti síwájú súnmọ́ Umar súnmọ́ Usman súnmọ́ sí máa ń fi àmẹ́tẹ̀ parí. ẹlẹ́ẹ̀kẹrin wọn ni Ali ibn Abi Abi Talib. Ìyàwó pé kúmọ̀ bá dà záálí àwùlá ìsàlá àbá. lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí láàmú àfáàbù ṣúrọ́ àwọn sáájú òkú ṣe mọ̀ràn kákíyèsí orílẹ̀ ní àwọn onápẹ̀lú kìlàfà ọ̀rọ̀ ṣìlún gbogbo alámọ́ àbí tọ́wọ́ ní àfáàbù ṣúrọ́ ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ àwọn ní àfáàbù ṣúrọ́ àwọn onímọ̀ràn àwọn tọ́jú òkú ṣe mọ̀ràn kí ló fa ìmọ̀ràn yìí wọ́n ní pé ní Umar ibn Khattab radiyallahu ẹni ibi kan tí ń jẹ́ àbùlùlù àlìmọ̀dúsí ológun mọ́rùn ní nǹkan ó sànídà ẹ̀jẹ̀ ń yọ ẹ̀jẹ̀ ń tú àwọn èèyàn lọ ń bẹ̀ wò mo rà gbá àti iye kíní yóò lágbára wọ́n sọ báyẹn pé tí bá kú báyìí sọ èfi khalifa alẹ̀ fún yín mo rẹ́ ní ta ló fi jọ jẹ náà ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ọ̀sọ́ pé lábẹ́rẹ́ rẹ̀ fi jẹ àlífà àwọn èèyàn kan ò pé ah, ànẹ́bí ti ní ká bí wàá kiri máa kiri kí wọ́n ti báyà á ah, tóbi lè gbé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwa nílé pé kó máa lu kọ̀ǹtírọ̀ ọ̀rọ̀ ayé wa náà ànẹ́bí ọ̀sọ́ pé yẹn pàtó báyìí ẹjọ́ mo fi jẹ nìkan ni tí bá ti fààyàn lẹ̀ pé lábẹ́rẹ́ ní kàlífà mo fi jọ nìkan ni ta ló fi jọ Abubakar nígbà tá a bá kiri ní nígbà tó fẹ́ kú àlééfà ni ṣùgbọ́n tó ń wá ṣe àlè ló yẹ èèyàn pàtó àti tí kò lé kíni kò yẹ èèyàn. ètò ṣe ni pé ó mú àwọn mẹ́fà kan àwọn mẹ́fà yìí a ní ànẹ́bí òsì kù láyé tó ti yọnu sí wọn lọ́kẹ́lẹ́ ọ̀kẹ́ ká máa dùn ká máa dùn ká bó ká ń dé tilẹ̀ kéde bẹ́ẹ̀ níbi ilẹ̀ kẹfà lẹ̀ àti wọ́n mọ̀rún wí náà fẹ́ ti gàrú àlùjẹ́ńdẹ̀ ni lọ́pẹ́ ní àfààbò ṣúrọ́ ó ní ẹmọ́ lórí láàrin wọn tálẹ́ náà Usman tààtọ̀ ìwà mẹ́ ẹ̀kú pẹ̀lú àti sọ Usman èèyàn mélòó kù ní wàá sí àfààbò ṣúrọ́ al-khamsa àwọn márùn-ún lẹ́yìn pàtàkì sọ Osman síwájú Usman wà nù wọn. àti Ali ibn Abi Talib odi mélòó bá odi méjì àti Talihatu bun Ubaydillah kanú àwọn akíkanjú ni sẹ́kọ̀lógún ó tí wọ́n sá anábì nìkan ní wọn tó ń dìfẹ́ǹdì anábì ni. bákan náà Zubair náà sẹ́gbàrò àlùjẹ́ náà òun ló fẹ́ ọmọ àbúrátì ní àsìmọ́ bíṣọ àbíbákẹ́ ọdún mélòó ọdún mẹ́rin wà abdulrahman ibn awf nínú àwọn ará abubakar ní àwọn yìí ó nígbà tá a bá kiri gba islam àtọlọkọ wa muhammad gbẹsìdé àtàkàrẹ abdulrahman ibn awf ó jẹ kan náà àwọn olówó náà sọhábà sábà sọ usman àwọn abubakar abdulrahman ibn awf nígbà tí wọn dé lu madina. sábẹ́bí ní ká ara mọ̀dínà máa má ara mọ́kà ní ọmọ ẹ̀yà nítorí kíni torí pé wọ́n fi ìlú wọn láì dùn dání ìlú tó bá lọ kí náà máa jẹ kí náà máa mọ ẹni tí ó gbé wọn tí ó kàn wọn lọ́wọ́ ẹni tí Abdulrahman àwọn fi sí ní owó mi ó da sí méjì mo ti wá láti lè mọ́ka tó ọmọ gàgà wáyé. adóyò ìsinmi sí ju ọmọ mọ́dà sí wọn. ìdáka yóò kún kọ́ yóò kún fèmí náà àwọn ọmọ ìyá gidi nù kẹ́lí mọ ọmọ ìyá nìkan láti gidi akẹ́ngbọ́nsìn kọ́lọ́ kọ́ta àná wa wọ́n bá lè gbé ìyàwó mi méjì ní orúkọ kan lọ́sí bá ti wá kọ́ tán ọkàn lọ sí kété bàbá ṣe kíni ọkàn lọ fẹ́ gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀fẹ́ lọ torí ìjọba ya tẹ̀sí. ani abdulrahman bin awf sahib al-qana'a tó ní ya yọ tó ó ní baraka Allahu fi malika wa ahlika ọlọ́nkọ́ bá fa bárkà sí owó rẹ̀ dúkìá rẹ àtàrà ilé rẹ fọmú rẹ fọmú dúkìá rẹ ẹ gbọ́dọ̀ ọjà yín hàn mí ọjà yín nílùú mọ̀dínà yìí wọ́n ti fọ̀nà ọjà ńpẹ́sẹ̀ tún bẹ̀rẹ̀ bísíǹsì mọ́tò bísíǹsì mọ́kà lọ ó tún wá ní owó ojú bó ti lé ó ti ní mọ́kà lọ náà tó ń lẹ́wọ̀n fún ìsìláàmù òun náà wà ní àwọn àṣàbùsùn rẹ̀ wàsáàtì. Sa'ad ibn Abi Waqqas ẹnì kẹfà ní Sa'ad ibn Abi Waqqas ìpínlẹ̀ wà nù. Náà. ẹ wá mú Abdullahi ibn Umar ṣe ẹ jẹ́ kábìlẹ̀ wá pẹ̀lú wọn ẹ jẹ́ kábìlẹ̀ wá pẹ̀lú yìí àwọn mẹ́fà ló ní kán mú kán mú kàlífà láàrin wọn kí wọ́n ní tẹ́tà Abdullahi ọmọ rẹ̀ ẹni tí Umaru sọ dé pé ẹ lọ tilẹ̀kùn mẹ́rí ni o Abdulrahman numuda kọ dúró lójú ọ̀nà ẹ̀gbọ́dọ̀ jáde fún òbí tó tilẹ̀kùn mọ́ láì ṣe kí ni láì yan olórí kí la fẹ́ gbóyè bí ọ̀rọ̀ dípò olórí ṣe ṣe pàtàkì tó máa gbọ́dọ̀ kàwá káàlú lórí ó gbádùn òdò wá tó ti bá kúta ní ẹnu yóò kò àmẹnitámù à ẹgbẹ̀rún yóò lórí nì olórí òdà olórí òdà ẹ bá fi lúlẹ̀ láì ró lórí àánì tó ṣẹlẹ̀ subhanallah ìkànnì asálà sọ pé ní ìlú tí ó bàjẹ́ níjọ́ kan tí ò bá tó lórí sixty years ẹlẹ́mọ̀lẹ́gẹ́ni ẹlẹ́mọ̀lẹ́lẹ́lẹ́lẹ́ mímọ̀ pàtàkì rẹ̀ náà sọ̀hábà náà fi tètè yan olórí kan tó sin ànábì ṣùgbọ́n àwọn iṣẹ́ àyẹ̀ni ibi nǹkan mi làwọn gbọ́ yé ní o kí wọ́n ti mọ̀ pé wà sí àtànábì kan wà líló wà. ó sọ pé táàlì bá ti dé òdo àti ẹ̀rọ pé ìmọ̀lẹ̀ ànábì ní kí n jẹ́ wọ́n fún òkú fámìlì ànábì ní àlí pé kó mo bá kó mo bá lè ṣètò rẹ̀ káwọn sáré yan ẹlòmíì ṣọ̀hánàlá ẹ̀wòrò orí burúkú ètò ìgbà wa ti gbọ́ yẹn pé ah, a gbọ́dọ̀ wà láìdé kínní láyìn yẹn lórí. ìyẹn ni olóòrùn náà ṣe ká ẹ wà lẹ túká ẹ̀yin àtàbù sí ọ̀rọ̀ yẹn níyan lórí à ah, ẹ gbọ́dọ̀ jáde ní kí ẹ bá ti lọ kójọ àbí kẹfẹ kínní kẹyìn lórí kan. àti pé tí ẹ bá jọ wà déédéé sírísírí ẹ̀rí kí Abdullahi ọmọ mi kó náà fún ìdílẹ́gbẹ́ kan ibi tó bá mú ibi tó bá lò kejì ẹ̀yẹ pé yẹn ni ó lọ ọdún máa ń lo ẹ̀rí nǹkan yẹn hmm, ẹni ẹ̀rí ibi democracy ni àti sẹ́yìn ẹbí la sẹ́yìn ẹbí ni sẹ́yìn ẹbí ni ọmọ rúmú àbófilẹ̀ fún tajà tẹran. àwọn tánẹ́rì ikú tọ́yọ́ ní sinmi àwọn ọmọ tá a kálẹ̀ yìí náà tọ́jú àwọn àdìjẹ́ náà ni o ipò à ń tó kan sábà ní àwọn kùlàfà ọ̀rọ̀ ṣìdú náà kọ́ mú lẹ́nu ìrọ̀kọ̀ àdáàbò kìíní àdáàbò ṣùrọ̀ kálẹ̀ mú kàn án tó gba ni wọ́n fa lọ fa bọ́ fa lọ fa bọ́ ẹnu padà bin Affan ní ó jẹ́ khalifa lẹ́yìn lẹ́yìn tani lẹ́yìn Umar ìyẹn tó bọ́ nígbà tí wọ́n pa Usman kánà lẹ́yìn nígbà tí wọ́n dúró yẹn ọ̀rọ̀ yí láàrin Usman àti tani àtàlí ẹbí yẹn àmúlò àlìní òun àlì òkàrà jẹ́ Usman nígbà tí Usman kú automatically ọwọ́ tani lọ ọwọ́ àlìnà nígbà tó bẹ́ẹ̀ ní kọ́ mi pé Abdullahi ibn Umar pé àbàlẹ̀ nínú mi kò fa ọmọ tiẹ̀ sí pé ah, ọmọ mi náà kéde bá ń lọ tán ọmọ mi náà kó tó máa lékiní kó tó dúró mẹ́rin fáyì tọ́mọ rẹ̀ bá máa ṣe kò sí tó burú mẹ́ tó lórí kan lọ́sì fọmọ rẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ó máa ṣe kò máa ṣe níbi ju ọ̀dà ẹ̀ ọmọ rẹ̀ ó ṣe kíní ọ̀nà ni ó dé bẹ́ẹ̀ abẹ́ ní ṣe rárá àfọ́bàwọ̀ àmọ́ náà tọ́mí ṣe nǹkan yìí àìsàn àmọ́ náà yìí mọ́ pé gbogbo ẹmọ ẹ̀dàrú àdébí sọ ní àdíjì pé níta dóyè àtìlẹ̀ àmọ́nàtú fàǹtẹ́sìrò sáà sábà tí ń fi àmọ́nà ara rẹ̀ ẹmọ rẹ̀ sí ìgbẹ̀yìn gbà رضوان الله عليهم اجمعين ان قالوا كيف اذاعتها يا رسول الله bóòdù wọn fi ráàlì rẹ إذا وصلت الأمور إلى غير أهلها فانتظروا ساعة sábà lọ ń gbé fáyè kan ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ìfàmọ́nà láre ní ara mi pálí sí àwọn ọ̀túnmọ́ yẹn. kí la fẹ́ ló ń bí òní pé ní àwọn tí ó mọ̀rù kálẹ̀ ni wọ́n kú gbogbo wọn náà lẹ́tọ̀ọ́ láti jẹ ní wọ́n ká kébùkẹ́ yà nífà ẹ̀rọ àlìmọ́ máa bọ̀ lóṣù fún mi pé ní kuluhum yasluhu lil khilafa kò sí tí owó tẹnu ọkàn mọ̀ rúbà lè kàn tí mo sọ yìí o kò sí tí ẹmú tí ò lè ní tí ò lọ torí pé wà kó lóhùn ìmọ̀ ẹ̀mọ́ tí aṣíwájú ẹ̀sìn òun ni wọn ṣùgbọ́n Usman náà padà mú nígbà tí Usman náà kúrò ní àlè àwọn mẹ́rin yòókù náà kàṣìmọ́ wọn ẹgbẹ́ bàbá wọn àwọn kọlàfà rọ̀ṣìdì nǹkan àwọn àṣàbù ṣúrọ̀ láàrin àṣàbù ṣúrọ̀ méjì tó wà ní kíni kọlàfà rọ̀ rọ̀ṣìdì Umar àti Usman àti Ali lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ kó Abdurrahman bin Awf tọ́lá àti bin Ubaydillah Zubair bin Awwan àti Sa'ad bin Abi Waqqas. bàbá ni wànẹ́dà fi dhalika ila hadith ibn umar wọ́n ní ìta kálẹ̀ yìí ṣé bọ́ ṣe lọ́la ni wọ́n láti fìdí ẹ̀ múlẹ̀ aláàlọ́ bíi hadith abdullahi ibn umar tó ní kunna na'udu wa rasulullahi sallam hajjun ó ní adébàmọ̀ sọ́lá wà láyé táwa ti mọ́ abamẹ́ríkà ń tẹ àwọn èèyàn táwọn ẹ̀wọ̀n ti lọ́la sí i. àtàlẹ́ bí ti wà láyé gbà wà àtàbù mutawafirun tán sọ abá kọjá ń tẹrẹ rẹ kéde nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ń kú tán láàyè báyìí ká níbi gan tó kú bá a ti lè nígbà tó sọ abá pọ̀ bá a ti máa ń tọ́ àwọn èèyàn ní pé Abubakar lákọ̀ tó síwájú jàmáà tí ò bá rí bẹ́ẹ̀ títí Ibn Umar sọ ìkílẹ̀ ló fi ń jẹ́rìí pé káyipẹ́ kò rí bẹ́ẹ̀ ànábi ó kọ́rẹ́tì àbí òní kọ́rẹ́tì wọn kẹ́bí tí wọ́n kọ́rẹ́tì wọn sáwọn nǹkan tó bá rọrùn. ó ní ayé ànábi náà ti máa ń ṣe náà bàbá náà pọ̀ yantilẹ ẹgbẹ máa ń sọ láàrin ara wọn pé sáńtẹ ló dáa jù tó lọ́lá jù àwọn ni Abubakar túmọ̀ Umar lẹ́yìn náà ni Umar túmọ̀ Usman lẹ́yìn náà ni Usman túmọ̀ nẹ́sù àwọn adáké tuntun ìgbà àdìdí ṣùgbọ́n ẹ̀kẹ́ ẹni tí ó ṣe méjì náà ní kíni. Ali bin Abi Talib. Fúnmọ́ mi máa di àbábò náà, láàmú àwọn tá a fúnra fún wa yìí. tí mo àwọn láàmú minel muhajiri. Àwọn tó jagun Àwọn tó jagun ogun àkọ́kọ́ tó ń fi kọ́kọ́ jánu a sì mọ̀ pé bàbá nílé wà ní mọ́kà káàdà wà sáàbù hún mọ́sẹ̀dà àfihàn ìgbà kò ságbára wọ́n lẹ lórílẹ̀ wọ́n lẹ rẹ́pà kèkèrí wọ́n hàn wọ́n lé mọ̀ ìyàlẹ́ mọ̀ yìí ló dójú ẹ̀ lọ́nà fi fún kẹ́kẹ́ jẹ́ lọ ìlú mọ̀dínà nígbà táwọn ará mọ̀dínà sì gbẹ̀sìn láàyè ìṣe wọn. nígbà tó wà mọ̀dínà yìí náà àwọn ọ̀fà àwọn akẹgbẹ́ yìí yóò dẹ̀yìn lẹ́yìn wọn. wọn dẹ̀yìn lẹ́yìn wọn. ogun ṣẹlẹ̀ láàrin wọn. ṣùgbọ́n pàtó dé mọ̀dínà lọ́lọ́run fẹ̀sẹ̀ fún níyọ̀ǹda kó bá wọn jà ọlọ́ni kó tilẹ̀ lílẹ̀ nínú ìkọ̀tàlún bí anáwó lórí mọ́ wà á nà lọ́ha àlà lásán ní ìhìmọ̀lá kọ̀dé ọlọ́la fi ọ̀ǹda lẹ̀ fáwọn tí wọ́n ń yàn jẹ sáńsàbò sí fún bí anáwó lọ́ha àlà lásán ní ìhìmọ̀lá kọ̀dé ọlọ́run ọlágbára láti ràn wọ́n lọ́wọ́ alẹ́bí náà ń kùrìjú mí dìyárìhìn àwọn kẹfẹ́ pé àwọn tẹ̀fẹ̀ nílé kólé bẹ̀rẹ̀ ìrẹ̀ hakin wọn àbàlújẹ́ wọn àdánà lákàní wọn kólé alẹ́mìnà okùnrin jómi ń di yára bẹ̀rẹ̀ ìrẹ̀ hakin alẹ́ òkú ni wọn ti sọ òbí náà ṣe pé wọn sọ kọ́nà ọba náà láàmú ọ̀sìn lọ ọlọ́run la fi ọ̀dà alẹ̀ fún ẹ náà báyìí kí wọ́n ṣe kí ni ọmọdé apàdà ìjọba ṣe fún wọn àkọ́kọ́ ogun tálẹ́bí wa kọ́ jáde ẹ pé ní àwọn kèfèrí wọn lọ́kọ mùsùlùmí mẹ́ta nílọ́kọ mẹ́ta ìkẹ́bí náà yọ̀dà something làwọn kèfèrí àwọn mùsùlùmí jẹ́ mi thirty à three hundred and something làwọn ẹ̀wọ̀n lè kéré tó wọ́n pẹ̀lú ìgbàgbọ́ wọn àti dúró déédéé ọlọ́run ní kẹ́bọ̀rí gẹ́gẹ́ tọ́lọ́ sọ fún ẹnu alukura ni pé ká mi fi àti kọ̀lí ìlàtí gálàbà ti fi àtàntẹ̀sí ìrọ̀tàn lè ìdílé bá ọ̀la ọ̀ma àtọ́wò rí. àwọn èèyàn díẹ̀ gbà mí tọ́ba dúró déédéé wọ́n ti borí àwọn èèyàn tó pọ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ lógun bádìr ṣé pé ní àwọn mùsùlùmí gan oró kan nǹkan táwọn kèmẹ́rí kó bọ̀ lẹ́fẹ̀ẹ́ lọ gbà torí pé ti gba ohun nǹkan táwọn náà ní wọ́n ti fẹ́ gbẹ̀gbẹ́ mọ̀dínà kọjá gẹ́gẹ́ bí ọjà tó máa ra nínú sáà àti ìwé abáṣẹ ẹ̀rí nǹkan ìgbà á fi dí àwọn nǹkan tẹ́lẹ̀ lẹ́gẹ́ni tó gbà lọ kò tó ṣùgbọ́n àtọ̀tẹ̀ ẹ̀rí pé a ní nǹkan díẹ̀ torí pé ìlú ta wáyé ìṣẹ̀yẹ́ ti gba gbogbo nǹkan ní mọ́kà oníkó nǹkan ìbọ̀ pẹ̀lú ràǹkúmí ó sì fẹ́ ń di mẹ́sẹ̀jì sílùú mọ́kà pé ẹ wá o nǹkan ń ṣẹlẹ̀ o tí mo náà fẹ́ ṣe rè o ẹ wá rẹ́síù kí ni ọjà yín o ṣùgbọ́n bí ìrọ̀lẹ́ dé mọ́kà báyìí fẹ́ sí múra lẹ́ẹ̀bẹ́ẹ̀ ni àbúrò bí àtúgbò ní kẹ́mi dìde pé mo ti rọ́nà bòmí gbàyọ kò ní ìdíkẹ́ ṣe kí ni kẹwàá kò ní ìdíkẹ́ wàá ìkọjá làwọn kèfèrí mọ́kàngbà ó sì wọ́n aláwọ̀ lọ kí ló lọ ìtọ́mẹ́rẹ́ sí náà ni àbúsùnmí àti wọ́n lẹ̀ bóbi táwọn ẹbí ò mọ̀ tó ti di mú wọn wá ní pé àwọn ah, lù fojú kí ní kí níwájú fi nǹkan wọ ara rẹ̀ yóò nínú ẹgbẹ́ gbèrú ní Àbújá ni kí ká lọ ká kó nǹkan jà dání lẹ́yìn náà ká kó ọtí dání ká kó nǹkan òwò dání ká wá lọ ká lọ ká fún ẹ̀bẹ̀ mọ̀dínà tó wà ká jẹ ká mọ ká kọrin ká nǹkan ogun wa pàṣẹ lágbára tó so mọ́mọ́ ni àtọ́lárúwá yòókù ẹ̀rú mọ̀ bá pé àkùrẹ́ yìí lọ́dọ̀ ni látọ̀rọ̀ rọ́ọ̀lù o. wọ́n sì lọ́n tó tọ́ bó ti dògùn náà sọ̀hánàlá àwọn akọni wọn bí seventy something ló kú àwọn mùsùlùmí wọ́n yàn ká ní twenty one àká ní fourteen zero torí pé ọlọ́run ṣàánú àwọn mùsùlùmí lóbìnrin ọlọ́run wà lápọ́dínà fọ́rọ̀ kùmọ̀ lọ́wọ́ bíbá dèrè wà á ń tún ọlọ́run ẹ̀yin lọ́lọ́gbọ̀n bátìrì mélòó ní. ìgbà tó lọ sọ fún ẹgbẹ́ aláàánú àlejò sọ fún ẹ pé ẹgbẹ́ kọ́ lọ́wọ́ fún iná mọ̀lẹ́kà láti ràn yín lọ́wọ́ àwọn ẹ̀yẹ́kà mélòó ẹgbẹ̀rún mẹ́ta ọlọ́run bàlá ẹ̀yẹ́sẹ̀ tẹ̀kú ìtẹ́sùrù àtàtàkù yá sí kòmìnfáwòrì kó kámsàt àlàáfí mílíọ̀nù mọ̀láìkà kò sàwòrán kẹtẹ bá dúró dé tẹ ní sùúrù kọ́ra yóò jọ gbẹ̀rún mẹ́ta lọ márùn náà láti rẹ kò fún yín nàbí náà mẹlẹ́kà yẹn sọ̀ka lóko márùn ní ìyá ìyẹn pé sọpọ́tì àwọn ènìyàn lórí àwọn òṣèlú obìnrin wọn lágbára débi wípé àwọn mùsùlùmí wọ́n jẹ wọ́n jẹjẹ àwọn kẹfìrí kò wá tán nínú tàn. káà ogun bá dèrò gbogbo ọ̀tọ́ wá jẹ́ ogun bá dèrè ọlọ́run ló jì wọ́n ọlọ́run ló jì wọ́n ìyẹn ló mi hàn ní bá dèrè ìyá ni nínú ọ̀tá ni sọ́dún yẹn bá dèrè wọ́n kẹ̀ ọ̀kẹ̀ wọ́n tẹ̀jà ogun bá dèrè ìwọ̀n ọ̀fẹ́ fi ìsìnyẹ fún nu quality rẹ̀ ni nínú o ká fún wa ní tó láyé ànẹ́bì a ní tánẹ́bì bá fẹ́ lóògùn kan wà rọ́ bẹ̀rẹ̀ ìrìnà yóò kẹ́sì táóríyà táóríyà ni téèyàn ní mọ̀rọ̀ yẹn direct kìí ṣe rọ́ ṣùgbọ́n ìwọ lè má tètè gbọ́ yé ẹ̀gbọ́ ọ lè má tètè gbọ́ yé lápẹjúwe wá ní. Ah. bàbá ah. ní à ń fọ ní ìjọba yìí lọ́la ọ̀la wo tọ́la sílé ọmọ yìí ni àbí ọ̀la ọjọ́ ọjọ́ ọ̀la ọlẹ́ lọ́jọ́ ọ̀la ló ń gbà lérò ẹ̀rí tí ó jó tọ́sù fẹ́ tọ́sù ọ̀tọ̀ ní tó lè kọ́ ọgbọ́yé mẹ́ ànáyìí mọ̀ ń da àdàpẹ̀ fún ọ torí kiri torí pé tí ẹ bá mọ ibi tẹ́ ń lọ lẹ́ẹ̀bí ṣètò ní mọ ìgbésí ní ẹni wípé akíní ńlá fẹ́ lọ bá jà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́rù ní mọ bàbá báyìí pé ọmọ ìlágbà àyẹ̀kẹ́ máa dà á pè fún wọn. bàtà yọ ọbẹ̀ lọ mọ́kà ọ̀rọ̀ ẹ padà sọ́kà náà sàhábà láì sí lọ. láǹpẹ̀ ní áàtìfún bàlùsà wọ́n lọ kú bá ti ṣe ìjírá mo mọ̀ sí lẹ́bí mẹ́ka tó sì wà mẹ́ tó jẹ́ kẹfẹ́ yìí tá a bá wọn kógun lọ ọmọ lè ba ọmọ ẹ̀gbọ́n bàbá mi àbí àbúrò bàbá mi kan wọn kẹfẹ́ rí o jẹ́mọ̀ kí ló mú hátìmù mẹ́ ìjẹ́kí ìjẹ́bí nǹkan lè gẹ́gẹ́tẹ̀ ìmọ̀dàrẹ́ ìṣẹ̀lẹ̀ ìjẹ́bí lè gbé lórí tó wà fá ìlú àmọ̀lẹ́fẹ́ kógun lílọ olúwo kékeré yìí náà tó wà ń bẹ̀ mọ́ kọ́ọ̀lì sọ̀rọ̀ ilẹ̀ ẹlòmíì tó wáyé pé ó ní fámìlì kan bí ọkọ̀ ní ọ̀tẹ̀yìn ọba bùjù yóò tara o ẹ̀tọ́ ti máa ń dìbẹ́ nìkan bóyá ó ní fídíò ó ní mídíà kí wọ́n sọ̀rọ̀ mídíà bóyá ó láàfà àkàbí yóò ti máa ẹ̀ kò wá tó bẹ́ẹ̀ náà ó fẹ́ máa dìfẹ́ ní wájú ẹ̀dẹ̀ nù ìjẹ́bí ó lè mú yẹn gbà mí ìjẹ́bí máa ń hátì ó bá kọ lẹ́tà fún arábìnrin kẹta ń kó ló ń tọ́jú ẹ̀ kó lọ fún ìgbà tó ní pé yẹn lọ Mẹdínà ó ń lọ Mẹ́kà láti Mẹdínà kó mọ̀ fún àwọn èèyàn báyìí báyìí ní Mẹ́kà. Ọlọ́run fi hàn nẹ́bi pé nǹkan báyìí ṣẹlẹ̀ arábìnrin kan ti ń lọ ọ̀nà Mẹ́kà báyìí nǹkan sì wà lára rẹ̀ àníbà pé alibu náà bì tọ́ lẹ́sìn ó pé alimikidá àdìbò náà alásùwàsì. fẹ́ máa lọ máa ìlú ọ̀nà mọ́kà ẹ máa lọ ọ̀nà mọ́kà ẹ rárá mìíràn kan mẹ́ẹ̀ ẹni tó wà lára rẹ̀ fẹ́ adé tó tọ́ arábìnrin tó wà lọ́wọ́ rẹ̀ Ali àti alimikidadi fẹ́ máa ṣùgbọ́n ẹ̀fọ́ àwọn ọ̀pá nẹ́bí parọ́ ẹ̀kẹ́ni ànẹ́bí ò lè parọ́ ọjẹ́ múlẹ̀ lẹ́rọ̀ kátó jẹ́ sí òò wọ́n wá ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ wọ́n bá lọ túrú rẹ̀ àti irun lójúmọ́ sọ́fà nùlá ẹwọ́ ẹ̀kọ́ lára arábìnrin kátó já sí òò à ìjà rẹ̀ sí òò dà àwọn èèyàn náà mọ̀ jára wọn sí òò lé ní òtọ́wọ̀ ọ̀kú ọ̀ tán ti lẹ̀ tán lẹ̀ sọ́ra fún un nígbà tó ń mú na ọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam na ni tó wà ń bẹ̀ náà rí àwọn ń bí ọmọrọ̀ àtàlẹ́ pé ah hátìbọ̀ ọ̀tẹ̀ yìí tán wọ́n wọ́n rọ̀ pé dáàni adìrìbò ọ̀nà fàhálà mùnàfíkì ah ànẹ́bí fi mílẹ̀ kí n bẹ́ orí mùnàfíkì ó ti wá mùnàfíkì kọ́ kẹfẹ́ rí anikinu wọn lò ní sùúrù anibi wa pé àti kí ló ṣe lè eré ànẹ́bì wọn ṣe lè gba pé mò ń tẹ́lẹ̀ akẹfẹ́ rí o orí ẹ̀sìn náà mo wà ṣùgbọ́n ìjọba nìyẹn ló mú mi tọ́lọ́pọ̀lọpọ̀ ẹni tó ṣe ìjírapọ̀ mọ́ká wá mọ̀dínà ọ̀pọ̀lọpọ̀ mi ò lẹ́bí ní mọ́ká mọ́ lè ní lẹ́ẹ̀bí ló mú mi ìgbà tó sẹ̀ ẹnu mọ́rù káàkiri ń bẹ̀rẹ̀ tó wí ọ̀rọ̀ pọ́lọ̀ òun ti sọ fún ẹ̀fẹ́ jagun bá dìrì pé ìmọ̀lù mẹ́ tún ẹmọ ṣe tó yìí fàkọ́dé kẹfà tó lápò ọlọ́run gíní ọlọ́run forí ṣe arákùnrin náà wà mẹ́ ẹwọ́n ẹ̀ṣẹ̀ tó yìí kò mí kẹ́ ẹ̀ṣẹ̀ tẹ̀ jẹ́mọ̀ kí lánàá yìí fi yọ hátìbù kó ń bi àwọn nǹkan tó ṣe tó lágbára yìí torí kó wà nù àwọn alùkíní alùbádìrì àtùmọ̀ pé àwọn alùbádìrì lọ́la tọ́ba ń fa àwọn alùbádìrì náà àtùmọ̀ akùnrin sí méjì àwọn alùbádìrì minal muhajirin àwọn tó jẹ́ ara Makkah lẹ́yìn àwọn alùbádìrì tó jẹ́ ara Madina ẹjọ́ àwọn obìnrin ẹ jẹ́ ká farabalẹ̀ torí ọlọ́run ẹ jẹ́ ká farabalẹ̀ torí ọlọ́run náà àwọn ẹjọ́ àwọn alùbádì tó jẹ́ ara mọ́kà àti àwọn tó jẹ́ ara mọ̀dínà tara mọ́kà lákọ̀ tó síwájú gẹ́gẹ́ alimam ahmad ni wọ́n ti sọ ní níbí lẹ́yìn náà àwọn tá a tún mú bàbá òsàn wọn bìí ṣùgbọ́n pé ẹran tó máa fi ń tẹ̀lé wọn ni asáàbù bẹ́ẹ̀ àtọ̀rọ̀ ìdùwà kí la pé bẹ́ẹ̀ àtọ̀rọ̀ ìdùwà àwọn olùyù àwọn tó lọ́rọ̀ inú ọ̀rẹ́ pé dàkọ́jú ọdí ẹlọ anìlùmùmí ní ifi yorùbá yòówù nẹ́ka táàtà ṣájàrọ̀ ọlọ́run ti yọ́nú sẹ́yìn mùsùlùmí kan nígbà tó ń bẹ ṣèbúra tó ń bẹ ṣàdéhùn lábẹ́ ẹgí ọlọ́run ti yọ́nú sẹ́yìn mùsùlùmí kankan nígbà tó ń bẹ ṣàdéhùn lábẹ́ ẹgí ìyẹn ni ọ̀sán àbẹ́sọ̀rọ̀ ta sí ẹ̀wọ̀n kẹ́lìmọ̀ ọ̀rọ̀ nìyà ọlọ́run ti yọ́nú sẹ́yìn ìwọ́ tó ọtí tó bọ́ ara rẹ̀ já sí ọ̀sán àbẹ́sọ̀rọ̀ lọ́ ń kọlù ara rẹ̀ ẹni ẹ̀fẹ́ ọlọ́run fa alì màmá fi kùlù bí i ọlọ́run tó wà lọ́kàn wọn lẹ́yìn àtúndì ẹrọ jù fún ẹ̀ṣẹ́ à ẹni ẹ̀ bóyá nǹkan tó ṣe ń gbọ́ náà mọ̀ ọ́ nígbà tó padà yẹn padà wá sa ìdí àgbà tábì lọ. bí àpẹ ọlọ́run kọ́ yọ nítorí ọ̀sùn fún wa mọ̀ fún ọ̀sẹ̀ ní ibi ni wọ́n. àti àti láti kẹta ń tẹ̀lé àlìbàdà àlìbàdà ni pé kọ́lọ́ mọ̀ mọ̀ nǹkan tẹ́lẹ̀ kó tẹ̀ wá dé kíní kó tẹ̀ wá mọ̀ nǹkan tẹ̀lé àlìbàdà nínú àṣìlá ṣe àná tẹ́wọ́n ni ọlọ́run yóò ń sèkó tí mo tó àlọ́nà ẹ̀kọ́ ẹ̀ lè ṣe kúfúrú tẹ́ ikú àwọn àni àti bàbá níbi lọ tán àwọn ni ní àdìsí máa ń pè ìnákàlà sábẹ́lì mà áhàdà tó bá àdà ọmọ tó ń dá nígbà tó lọ tán ni ọlọ́run mọ̀ pé wọ́n padà ni àwọn kò bí là ọlọ́run mo ti mọ̀ pé lọ́kàn wọn àwọn èyí jẹ́ one thousand four hundred ọlọ́run sọ̀rọ̀ pa wọn ó wà nù àtẹ́wọ́n jàmbádì sẹ́nu wà nù o àwọn kòlà fáwọn náà rẹ́gídì wà nù kí ló fa báyà sòrè lè wà kí ló ti ń igi yẹn na pèlè sáyà sòrè lè wà torí pé ọlọ́run sọ̀rọ̀ fóun igi ìyọnu igi igi yìí gan padà lọ ń kó síbẹ̀ tó sábà kú tán ń wá ah, lẹ́yìn mi ò tàbí ah. kú láti náà ibi pé alùbáríkà ni wọ́n bá ń yọnu sí àwọn ẹni síwájú wa ń dìfẹ́ndì àkídàkẹ́ tábà tí ìrírà olori tó ríbàrà sí ìlú olórí gidi tó lè dìfẹ́ndì àkídà kúmọ̀rù báyìí ń jòkó sábẹ́ ló sanu nígbà tí ó di ọdún kẹfà nígbà táwọn ènìyàn ṣe jẹ́ra délùú mẹ̀dínà tán àtọ́gbẹ́ àwọn ogun oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ àlejò wa rí lójú orúkọ òun ọmọ kà ẹnìkan láàánẹ́bì òótọ́ ni ìdí ó ṣẹni bálẹ̀ lè sọ fún àwọn wàhábà mọ́kàtà ti lé wa àwọn olóò ti sọ pé mo wọ́ ẹ̀rí alhamdulillah àwọn ọmọ kanu ẹmọ múra kálọ̀ ṣe ń mọ́rọ́ nígbà tó àwọn ṣe ọmọrọ tó ti fúnmọ́ lu mọ́kà ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ èyí tán lè láti mọ̀dínà sí mọ́kà nínú ẹsẹ̀ ń gbà wọn àbẹ́ tó gun nǹkan kí ni wọ́n nínú pọ́n wọ̀lú tán ṣùgbọ́n àní jáwọ̀lú bẹ́ẹ̀ torí pé ìlú yẹn ti lé wọn kèmí ní ìdúró wọn bẹ ká mọ́ torí pé abẹ́ sínú kánà jáwọ̀ bẹ̀ lójijì ká mọ́ gba ìyọ̀ǹda tó ìpé kí àtàwọn ajá tẹ́lẹ̀ ó tó pọ̀ sí ni. àyìnbá dúró sí ibì kẹta ń pè ní fùdé ìdíyà Hudaybiya yìí ni anábì tí wọ́n gbé Usman dé pé Usman bin Affan ni wọ́n ti sọ láwọn èèyàn ní Maka wọ́n lọ sọ wọn pé àwa àwa jà o àwa ti ọmọrọ ni o àá ti padà nígbà tí Usman wọ̀lú Maka wọ́n lọ Maka ṣe fàáké kọ́ nínú náà kò sí tó jọ́ kò sí mọ́mọ́ta alẹ́ náà kọ́ ni kò sí ọ̀nùwọ̀lú yìí mọ́tẹ́ afẹ́wà wọlé ọlọ́nkà bá ní kò sí tó jọ́. àtọ̀mọ́ usman ìwọ́pù ti wà ní lẹ́kẹ́ ayọ̀dàmọ́ tó wà ṣe kúmọ́rọ̀ ti ẹ̀kọ́ mọ́ lọ usman kò tí tó jọ àdẹ́bí wà sá ìrí wà mọ́ sí rúmọ́rọ̀ ònú usman ó dé ní kò dé usman ó dé ìró bá ti ń kan àdẹ́bí pé àà wọ́n ti pa usman yẹn ló wá bí àdẹ́bí nígbà akúkú yìí ní ẹ̀sẹ́ ti fẹ́ tá ẹ tó bá pẹ́ ní tààrán àà usman tẹ́ pa yí o gbogbo àlà àtàlẹ́ lórí ó yẹ mọ́ dáwọ́ jọ ìrókùn lórí usman ìrókùn lórí ibi tó ti yẹ bẹ́ẹ̀ nìyẹn tẹ́ pé yí kò ní ṣe nóòrùn abẹ́ kíkan náà ṣe kíni náà bò abẹ́ tó kẹsẹ̀ lẹ́nà ìwé pé igi yẹn kẹsẹ̀ mú ní nkẹkẹ lóbi wa lọ nọ bíi one thousand four hundred ní ọ̀sẹ̀ wà pẹ̀lú àtàlẹ́ ìjọ náà torí usman yóò gbogbo àlà àtàlẹ́ lórí ẹ̀ lọ́lọ́run ti sọ pé làkọ́dé rẹ̀ bí alá anìlùmùmí ní ibi ìwà ìyọ̀rọ̀ nìka láta ìṣàjà ọlọ́run ti gbogbo tó wà mẹ́ńdọ̀ pé ọkàn wọn mọ́ lórí tó fẹ́ ṣe wọ́n sì yẹ tán mùsùlùmí kẹ̀dé ni. wọ́n ní iná tó jẹ́ nínú yìí Usman nítorí èèyàn kan àwọn èèyàn one thousand four hundred náà lè rí kíni àwọn sọ lórí iṣẹ́ nìkan àwọn tó wáá dún bí bẹ́yà yẹn là ń pè ní àtàbù kìíní bẹ́yà tó rìn wá. àwọn yẹn ẹ pé ìyọnu tó yẹ ní ìyọnu ọlọ́gbà wọn yìí nẹ́sù wá lórí ẹ̀ kẹ́mi yóò sọ àwọn tó wá bá sọ̀rọ̀ ó ta sí àtọ́lọ́ ti yọnu sí tánàbí ti yọnu sí ni wọn. lẹ́yìn àwọn èyí ó kú muslimatul fatah ìyẹn pé àwọn tó gba islam ní ọjọ́ fatihu maka ìgbà wo náà nìyí ń ṣẹlẹ̀ àwọn tó gba islam ní fatihu maka ìyẹn lọ́dún kẹjọ lànẹ́bí tó wá rílu maka wọ̀ padà lẹ́yìn ìgbà tó ti lé ló wá wọ lẹ́ni tó gbẹ́sìn wọ bẹ̀rẹ̀ tí gbogbo ara mọ́kà náà agbára ṣe kíni ẹgbà islam agbára tí wàá dé bá nàbí ẹ̀ ń tẹ́lẹ̀ kó lò tó alágbára ẹ̀rì ìgbà tó ń lọ wọ mọ́kà agbára ti dé asan rẹ̀fáàbì tó jẹ́ kẹ́nu akọni láyà nẹ́bí tó ń sakọni onílù o tó wọn ní akọni láyà nẹ́bí náà ayé ilé ẹ̀ tó máa asan rẹ̀fáàbì fàtàsí àti mòíbí <laughs> làwọn mọ̀ tí wọ́n yóò mọ̀ ibi tẹ́lẹ̀ ní ìtàn fàtàsí àti ẹ̀ lè ka síra kẹfẹ́ ní ẹ̀ ẹ̀ láti mọ ibi kan wà láyé àlẹ́lú àwọn afán ọ̀rọ̀ ní sọ́kàn òjọ yóò sí ìlú mẹ́ àyà agbára ti dé ìwà tọ́lọ́ lọ́mọ́ àwọ̀ mọ́kàlẹ̀ ti lè wà yìí àwọ̀ ẹ̀yà àkókò mẹ́ lọ́lọ́gbẹ́ àdímúná káìlà náà ìlà mùsàrọ̀ ha tùfírò náà kí àbọ̀ ìlú ha kádà ó فإما تورد عنا ثمرنا فكان الفاتح هو كشف الغطاء tóbi wá ń ṣe báyìí tó wà jíbírí ìlú rọ̀túlò láì fi iná wàrú olùkódó tòlẹ̀ ìsàlàwò tó fà ó. àwọ̀ olùmọ́ka iṣẹ́ tẹ́ ẹ bá ohun ẹláìṣe nǹkan jàmọ́. ó lè rí fún wa lọ́nà kásì umura wàkánà lifátẹ̀ káwá fẹ́sì múlẹ̀ ẹ̀lú tẹ̀ ní ìdààmú wa tẹ́lẹ̀ wáyé àtiwá lágbára báyìí wàkánà lifátẹ̀ hù àǹkásà falọ̀gẹ̀tọ̀ gbogbo kúfúrú tẹ́ dàbà yẹn lójú nkojú wọn sí lọ́lọ́dọ̀dọ̀ nígbà táwọn ẹbí báyìí ó pín àwọn yẹn kọ̀nà ní ẹ̀yẹ gbàbí wọlé gbàbí wọlé Abu Sufyan lọ́dí àlọ́ àná olóòlórí mọ́kàngbà náà àyàn fún nírò pé nǹkan ṣẹlẹ̀ àbútù mọ́mọ́ ti ń yàbọ̀ subhanallah wọ́n ní kí ni kí n ṣe wọ́n ní Abbas tó jẹ́ ọ̀nkú anábìrì ọ̀rọ̀ kó mọ́mọ́ ẹ̀ mọ́ kankan mọ́mọ́ tẹ́ ń fi ìnira kan láti fi agbára ti dé ó ní kí ni kí n ṣe ọjọ́ tètè la gbà fún kọ́lá mọ́ tí ó wọ̀lú ẹ̀yìn ìlú ní kọ́ wà kọ́ ti lọ gbà fún olórí gangan nu o nígbà tó ti wàá pàdé ànẹ́bì tó ló gbà lẹ́yìn ìlú ẹ̀ àbúsùfìyà ìgbà ọ̀hánàlá alàbáṣọ á ní ìrẹ Muhammad abúsùfìyànù ó sì fẹ́ràn kẹtọ ó fẹ́ràn kẹtọ yóò jẹ́ ọ̀nà ọ̀fún tó bá ọ̀nà rẹ̀ yóò lè jẹ́ àǹfààní fún ẹ̀yọ́kù dẹjọ́ mẹ́lẹ́ ẹ̀ ní òkè gbà mí. ẹ̀rí wọ́n ní tí wọ́n wọ̀ ló lọ wọ́n á kéde pé ẹni tó bá wọnú kàábà wà wà áàmìn ó ti fọkàn balẹ̀ àní sáfà pẹ̀lú ẹ̀ ẹnikẹ́ni tó bá wọlé abúsùfìyànù á ó náà ṣe kí ni abilẹ̀ subhanallah àríwá wọ̀lú mọ́kà yẹn náà ń pè ní fatihu mọ́kà ìgbésí wọn mọ́kà tí ìlú lè wá di ìlú ẹ̀sìn fúlì gbogbo ẹ̀tàn gba ìsìláàmù gbà náà ń pè ní mùsùlùmí tó kéde àlùfáàtẹ àwọn òtótó àwọn tó ti ṣíwájú wọn. wọ́n gba ìsìláàmù ní fatihu mọ́kà. tí alẹ́wàsọ́lọ́ wọn gbogbo nsà tó wà nínú nínú kàábà fàtí jẹ́ kúfúrú mọ́ gbogbo tó ń fara ní ànábì kílẹ̀ kí n ṣe fún yín lónìí ó sọ náà pé dáadáa lọ gbẹdẹ láti jọ yìí ní lónìí mọ́ ní àjì tó dáa dàrú kò sí mọ́ ní àjọ àdùsùn náà máa wọ́n tẹ̀lé sẹ́ẹ̀kù fẹ́ẹ́ sí lálẹ́ níjẹ́ láwọn adókè sáwọn ibi lókè nígbà tó ń lé fóònù wọ́n tún dé mọ̀dé náà tún kọ̀tínà tó ń bá jagun ṣùgbọ́n èyí tèrè èyí tèrè bọ́ọ̀lù ṣe fi náà nana padà ń juwọ́ lẹ̀ fún. ẹ̀rí anábì ní ìfi abu gbogbo yẹn mọ́ lọ fa antum tòlàkọ́ gbọ́dọ̀ kí ni ojú gbogbo yín lẹ̀ àwọn tó gbà tìlámù báyìí náà kẹ́ni àwọn ẹgbẹ́gbà ìsìláàmù ní kíni ńgbà fatihu maka ṣèwà fẹ́ kí amọ̀bọ́ náà sábà ti tuntun ra wọn gbogbo àwọn náà á padà bí wá o náà àbábá ní túmọ̀ kọ́dìrú lè hijira wà sàbíkọ́ awàlà ń fa awàlà á túmọ̀ wọ hijira nínú kọ́ sí hijira àbí ilà kọ́ tó kọ́ gbà irú àti ọgbà ní fatihu maka ní tó gbà lẹ́yìn tiwọn náà túmọ̀ abdul nas bada awla ashabu rasulullah sallam alikọ́rùn lẹ́bi bọ́ ìfàfihìn lẹ́yìn tó bá ti mú àwọn eléyìí àwọn gbogbo ẹni tó bá ti wà ní sẹ́ńtírì ìgbà sọ́lọ́ ń gánà bí dìde náà sọ̀hábà pàkúlù mọ̀ sọ̀hábà ò sánà ẹlẹ́gbẹ́ ọdún kan náà ló fi ránà bìtá kú kò sí ṣé wuyí kò sí bó ti ṣe tó kò sí ìsáàtú yín kò sí ẹnìkan yín tó lé délẹ́yìn náà kí ó ṣe ni kí ó tó mọ́ kò sí bí yẹn ṣe mẹ̀sí ṣe tó tí ó tẹni tó bá nẹ́bí lògbà fọ́dún kẹpẹ́rẹ́ tí òun bá bá nẹ́bí láyé bàbá tí a ní ọdún kẹdẹ̀ lọ́pọ̀ àwòṣán àrọ̀ ẹni tó bá bá nẹ́bí lògbà tó lè fọ oṣù kẹgbẹ́rẹ́ ló fi rálẹ̀ rálẹ̀ fi kú rálẹ̀ ìgbà tí mo mọ̀ níbi kò jẹ́ oṣù kan ló kù kí ló náà sàhábà ni èyí tẹ́ ń bọ̀ lẹ́yìn òlétò àwòyá ọmọ ẹ̀pẹ́ táwọn agbẹ́sìn lu mọ̀dínú mọ̀dínú pé àwọn ará àdúgbò ẹ̀ torí gbàtí Fatima ta ti ṣẹlẹ̀ nígbàlúkọ̀ ìyàwó lóríṣiríṣi ààyè ni pé àwọn agbẹ́sìn ni o àwọn agbẹ́sìn ni olóòrùn kìí sáájá ànátòrò láì alifásẹ̀ nígbàtí Fatima ti dé wàrà ẹ̀ta nẹ́ẹ̀ta ìyáde kùlú nẹ̀sì dé ní láì àfọwájà nígbàlúkọ̀ àwọn agbẹ́sìn ẹbí ìjọ kan náà wọ́n agbẹ́sìn kan sí ìjọ mi bẹ́ẹ̀ pẹ́ kẹtọ́ láà níbi ìjọ kan náà ni ìjọ kẹtọ́ láà níbi ìgbà tí ó di ìjọ mi tí ìwà mẹ́dínà níbi ti kú kí lóun ẹ̀sọ́ rà nàbí njọ́ kan sọ̀hábà ni àwòsá àbí ẹgbẹ́ awàlẹ̀ ẹgbẹ́ rà nàbí kò tí ẹ̀ tọ́jọ́ bí ẹ̀kẹ́ pàdé nìkẹ́ pàdé kó sì gbà fún mọ́ pẹ̀lú májẹ̀mú kó gbà fún ni o ṣé dáńtọ́ ní sọ̀hábà sọ̀hábì rẹ̀ tó pàdé ànábì ní múmi ní tó ṣe kíni tó kú lórí ìgbàgbọ́ regarding number and kill lati alwaqti aw kasrati àsìkò tó rí kéré ni àbí àbúkọ̀ ẹni gbogbo ẹni tó wá rà nínú sáà wàrọ̀ ààrù tó rí fáwà mi àfáàbì nínú àwọn sàhábà náà ni òun náà wà láòsó ọ̀bátú aláàkọ́lẹ̀ rẹ̀ fàárí dédé bàtọ́ náà bí bá níbi ló bá ìjẹ́ sàábì ọmọ ẹgbẹ́ fún náà pàkánẹ̀ ti sàábì kọ́ tòhú máa hù asamu mini hukwa na ile ihinagara na ni yomar jenụ awon eni akoko ninu al'ummali nde de tono gbolara na ibi abu oli ori asima kpetipa sahabai na o jura won ma imo ube to wata tirana ri en to gbagbo to si folo re sahabai inu a sahabai ko tse to le wa leyin ki o to ma to bi nígbà tí èyí wà sọ̀rọ̀ kò sọ̀rọ̀ sí ẹni tọ́rọ nẹ́bí wọn dáwà àbí tọ́rọ nẹ́bí jọ kan ó lọ tọ́ sọ́nà àbúbákiri rẹ pé láti gbàtà nẹ́bí ti bẹ̀rẹ̀ ìjẹ́ kíni ìjà nẹ́bí náà ló ti bá bẹ̀rẹ̀ sáré bìbí kó wà lórí ẹ̀ èyí wà mọ búrú àwọn yìí alẹ́ tọ́rọ nẹ́bí ní áwà kan kì í gbọdọ̀ yọnu sí kátó wá sọ pé àwọn tó jẹ́ pé àwọn àṣà àwọn ẹni ìṣíwájú ọlọ́run yìí wọ́n gẹ́ asábìkúnà àwàlúùn ọlọ́láwọn asábìkúnà tó ti gbáwájú ẹni àkọ́kọ́ mínàlì mọ̀hájìrínà wal ansar mínàlì mọ̀hájìrínà wal ansar nínú àwọn mọ̀hájìrín nínú àwọn ansar àwọn oníyùn jẹ́mọ́ àwọn àwọn onígbogbo wọn sahaba wal ladina taba'uhum bi ihsan radiyallahu anhum àtẹ̀tọ́ bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run ti yọ níṣẹ́ wọn. láàrin ọ̀sán àbàkan ìjẹ́ àkọ́kọ́ yìí gan anábì máa ń wò ìyẹn ló fa ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Abdurrahman ibn Awf Abdurrahman ibn Awf rè nínú àwọn tí Abubakar lọ pè ní nígbà tó gbà Islam lọ́wọ́ anábì láàrin ibi jọ́kẹ́jọ́kẹ́ ta àná ti gbà Islam ọ̀rọ̀ káwá sẹ̀ pẹ̀lú àti Khalid ibn Walid gbogbo àwọn làbùkẹ́ Khalid ibn Walid akínni ṣùgbọ́n fún tó gba islam nǹkan bí ọdún keje lẹ́yìn ìgbà táwọn ibi gbé ẹsẹ̀ lẹ́yìn ìgbà táwọn ibi ṣe jíra ilé lùmọ̀dínà ni kódà lógun ud olú akọni àwọn kẹfẹ́ nígbà wọn kò tí gba islam ọlọ́run wa ṣàánú káàlì ló wà padà gba islam ó wá di akọni tọ́lá bẹ́ẹ̀ pé ní sáìfù ìdání ló jẹ́ fáwọn àlùmọ̀ yìí ẹ wá orí káàlì ló ṣe jẹ́ akọni tó ẹ wá abdulrahman ibn awf ọwájọ ní gbọ́lọ́ wọ́n ní abdulrahman bin awf wá bínú sọ̀rọ̀ yẹn bálẹ̀bí ti dénú àníbi ojú àníbi àchẹ́ǹjì sí kìláàtà súnbù àtàbí ẹ má fún àtàbí mi mọ́ tààlà níbi ń bá wí tààlà níbi dojú ọ̀rọ̀ yẹn kọ́ sábẹ́ o kọ́lì tí nǹkan tẹ̀lẹ̀ pẹ̀lú àdìta ni sábẹ́ ni sábà ní àyíní tó ń bá wí ní èsè sàábí tí ah, wọ́n mọ́ sọ́ọ́bà mi o àbíbi wa búra pé fàwa lẹ́bi iná síbi ẹ̀dì mo fẹ́ ní kẹ́mi ní wà lọ́wọ́ rẹ̀ búra làwọn á ń fakọ̀ áhàdùkùn mísìlá òbí bá bá sẹ́ni kọ̀ọ̀kan bá níbi òkè òdù tó jẹ́ gold má bálaga mú dá má bálaga sí ha kò lè tó mú dùn sẹ́ni kọ̀ọ̀kan àwọn sàábì mi kò tó dájú mú dùn jẹ́mọ́ sàábà lànàbí bá rí o nígbà tí kẹsẹ̀ sí láàrin òun àti ìkan náà sàábà rẹ̀ bákan láàrin tó tó bá ní alukur'an tó lọ sí àlejò àkọ́kọ́ wọn yìí àwọn tó bá lẹ́yìn wò lè bá kódà náà sàábà náà ọlọ́ba sàánù àtàlá ní láàyè sẹ́wì mí nǹkan àti dédé nínú yóò mọ̀ à ń fakọ́ kọ́bùlà àlìfàtẹ̀ àwọn tó ti gbà síláàmù lọ́wọ́ àkọ́kọ́ nígbà tí lẹ́ ń lé tẹ́tí kọ́kọ́ náwó wọn sójú ọ̀nà tọ́lọ́n kí fátìmù mọ́kà ṣe kíni kó tó dé tó fún àti fátìmù mọ́kà dé gbẹ̀dẹ̀ mú kẹ́tìdé ẹwọ àkọ́kọ́ àná tí nǹkan lé tó lé wọn kó tó tún jagun lẹ́yìn gbà gbà tí Islam padà wá wọ̀lú mọ́kà àti gbogbo bùlú wá gbọ́dá wọn gbà Islam ọlọ́ni àwọn tó ti kọ́kọ́ ná bìfọ́ fátìmù mọ́kà yẹn ẹ̀ lè fi ṣe déédéé láyé sẹ́wí nǹkan máa ń fà wàkọ́ọ̀tà àwọn tí wọ́n náwó wọn ẹ̀rí àwọn tó náwó wọn tí wọ́n gbí tí wọ́n jagun tó ọ̀nà tọ́lọ́ síwájú fátìmọ́kà ẹ̀lẹ́ fi déédéé àwọn tó lẹ́yìn wọn ọlọ́ni ọ̀làyíká àbọ̀ yẹ sámìnà lẹ́bí na à ń fà fún mi báàdì ẹ̀sán tí wọ́n ju wọn tó nínú ọ̀sán abáná tó nìyẹn ó fẹ́ fún àwọn ọ̀tà kọ́kọ́ ipò wọn ga ẹ lè fún ọkọ̀ ń fi àtọ́nà lẹ́yìn wọn eléyìí náà jẹ́ kọ̀ọ̀fà wa náà táwa gbé dáadáa kẹ́kálẹ̀ àwọn ọlọ́run ẹnáwó yìí gbìyànjú àwọn tó bá nẹ́tí nǹkan bá fi múlẹ̀ tí gbogbo yẹn bá padà wá ń wá ẹ̀gbà tó tún torí pé nígbà tí ẹ bá nídìí nǹkan tó lágbára tí ẹ bá lè gbé lẹ́nu ẹ̀ ládàá rẹ̀ mọ́tẹ́ kí ni ó máa pọ̀ jùlọ tó fẹ́ tó ti ìgbẹ̀dẹ̀mọ̀ kẹlọ tí kò yẹ ti kọ́ mẹ́ ọlọ́run wa ní ṣùgbọ́n o wàkú lan wà á dà lọ́ òlè hosùnà ṣùgbọ́n gbogbo náà lọ́lọ́run sàdéhùn dáadáa fún o ọlọ́run ní àwọn tọ́ná síwájú. Lada àwọn kojú alẹ́dínà àǹfààkù mìíràn ju wọn sọ náà lẹ́yìn lọ ọ̀sán àwọn jagun lẹ́yìn yìí ṣùgbọ́n ìkíní kejì wọn àkó ńlá wà á dà lọ́wọ́ lẹ́fọ́sùnà gbogbo náà lọ́wọ́ sí àdéhùn dáadáa fún dáadáa wà á jura wọn lọ yẹn ló balẹ̀ pé ìmọ̀ gbárùkù ti nǹkan lọ́wọ́ bẹ̀rẹ̀ sí nǹkan dáadáa kò tó sáǹfààní púpọ̀ ni ṣé yẹ kí ládàá wa tó pọ̀ ni so àwọn sọ̀hábà ròdúùlù ni wọ́n ìyẹn ló bàtẹ́ pé tá a bá ń gba àdíìsì tá a bá ní sàábà kan wà mẹ́ ẹ̀rí tí àdíjẹ bá ti rinlẹ̀ lọ́dọ̀ tàbí tó lè lọ́dọ̀ tàbí lọ́dún mọ́nà ìpé wà sáyé kódà káwọn ọmọ sàábà tó lé kíni tó gbà wá ọjà àlùbí sọ̀hábà tí káwọn ọmọ hálù rẹ̀ ọjà àlùbí sọ̀hábà ti láyẹ̀dó máa fọ́ aládìsí mọ́ sọ̀rọ̀ àbúdàrídà ni ọ̀dọ̀ ah, ah, ẹ̀yìnfù ni a ah, áwùsùnbìlà kò sí dọ̀ẹ́yìnfù náà ta ni náà sọ sábà nígbà táwọn èèyàn padà ń yáwọ́ káwọn sábà tó kú gan táwọn èèyàn padà ń gbẹ́rọ̀ òní burúkú dé gbogbo ẹ̀fà bá ti yàn jẹ́ ọ̀dọ́ nígbà táwọn fi kú sẹ́yìn mi padà ágùn bíi Anas bin Malik Abdullahi bin Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ lè rí wọn káwọn wà nù wọn nígbà táwọn kàwárí tó padà dé àwọn tán yọlu àlí ẹ̀lẹ́ ní sọ́ọ́bà kankan nù wọn àwọn tán pa Usman ẹ̀lẹ́ ní sọ́ọ́bà kankan nù wọn gbogbo tó bá lójú lò gbàgbẹ́gbà fún kò dín ìjẹgẹjẹgẹ tẹ ikú láyé nínú wọn. ìlúbalà gbọ́dọ̀ mọ rírì àwọn sọ̀hábà agbọ́dọ̀ mọ iye wọn ẹ̀rí bá a ti ń pẹ́ ànábì àfọ̀tánṣàdúrà fánábì là ń ṣe fáwọn náà wàhálà áálíhí àbí ṣàdúrà fún àfọ̀hábà àbá láti fánábì orúkọ ti takùtakù fún àwa àlẹ́ òmùmá yìí ṣùgbọ́n ìyẹn lé náà ti dorí ẹ̀kọ́dọ̀ ẹlòmíì láìkí iṣẹ́ kù wọn àkàrà wọn tọ̀rí kọ̀ náà ti ẹ̀mọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ sàábà àwọn iṣẹ́ òkèlè kan báyìí báyìí ẹ máa gbọ́ iṣẹ́ mi ròyìn iṣẹ́ òyìn gan ẹ máa gbọ́ pé nípa ilé ìmọ̀ sọ ẹni iṣẹ́ òyìn mọ̀ bẹ́ẹ̀ lọ lájà débi lọ àyíkpà náà sọ pé nánú kọ́ọ̀mù ìjọ kan là wá tajawazna al-bahra asọ́dọ̀dọ̀ wákọ̀ọ́kọ̀ táwọn ànábì dúró sétí bèbè rẹ̀ wọ́n ní àwọn ànábì sọ́lá láàrin wàsá olùsè sọ́lá àsọ́lá àbí irú wọn ni wọ́n ti sọ̀rọ̀ sọ́lá ṣùgbọ́n tó sọ kí ni ẹ̀rí sí ṣé òjú ta ni lọ ayọ̀ ó jẹ́ àwọn ànábì lọ ìkànnì wọn náà kọ́ ni mọ̀kọ́ ọmọ nùbó wá ti fi bárísà sí tọ́ba dé bárísà láyé téèyàn lọ téèyàn bá kú tán ipò àwọn ànábì fùwẹ́ ìkù rọ̀súùlì ó wà lókè tàwọn rọ̀súùlù ni ẹni kó di gbégbági títàlẹ̀ kó wà lókè náà méjèèjì rọ̀súùlù tó ju kíni lọ gbogbo rọ̀súùlù ni nàbí ìpele gbogbo nàbí ni kíni rọ̀súùlù ẹgbẹ́ yọ kí ni ẹkọ́ ní mọ̀kọ́mù rọ̀súùlù fìbáríṣà fúwẹ́kù nùbó ẹ́ ayò ànàbí yìí wá ní ààyè àwọn ànàbí ní báríṣà ó wà lókè ti kíni lápẹjọ́ ìsìnká ẹgbẹ́ ti àwọn rọ̀súùlù ni sànẹ́bí wá ti kíni ó wà lókè wàdúnẹ̀lì wàlì ṣùgbọ́n abẹ́ ti wàlì ló wà àìpẹ́ wàlì wà lókè ta ló wà láàrin anàbí sọ́lọ́ wà sálẹ̀ rọ̀tún àtòríkòdì àwọn ènìyàn bẹ́ẹ̀ wà abẹ́ńtẹ́ yẹ pé ní lìsánù hálì ẹ́ ìsá máa gbọ́ nínú ìṣesí rẹ̀ pé alìmọ̀ṣáyé ẹ̀rí àbáwọn èèyàn kan ó lọ́lá ju àwọn tani lọ àwọn ànábì lọ ó lè mọ́ sọ lẹ́nu ṣùgbọ́n àmọ́ inú ìṣesí ẹ̀ ẹ sọ̀rọ̀ ṣé ò lágbájá pé bàbá ní kíríkẹ́ sọ ìmọ̀ sọ ó ti kára wá sí tiẹ̀ wọ́n gba ìlànà sọ̀rọ̀ ní ẹni wá ní kíni kíni yóò sọ fún ọjà náà <laughs> ẹ́ àwọn ṣé ò ju àwọn sọ̀rọ̀ lọ wọ́n pẹ́ bàbá ní kíní kan ló sọ ó ti sọ yóò gbà yóò wọ́n rán náà ó mọ̀rùn-ún kàtọ́ọ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ ẹni ní kí ni kí wọ́n á ní ṣe láyé ìgbà tí wọ́n ó fẹ́ yí lu o yóò wọ́n yẹ̀ ṣe èyí ṣùgbọ́n kò lè yí ti bàbá wọn kámọ̀ ní ẹ̀ sára kọ́lọ̀bà sánú àtàlá kó ṣàánú àkólé ká lè tẹ̀lé ìlànà wọn àdìsí tí wọ́n á nu Bukhari ẹ̀rí tí wọ́n á rí nàbí ṣe àkọlé pé minel ìmọ̀ hubbul ansor nínú gbàgbọ́ ni kí ni àwọn ará Mọ̀dínà ẹgbẹ́ yọ wá pé ẹnìkan pọ̀ sí ní wọ́n bá dárúkọ ara mọ̀dínà náà fàábà kò ní sọ́dún ìgbàgbọ́ mi kọ́lọ́nkọ́ ṣàánú wa kó jẹ́ ká lè tẹ̀lé wọn kó jẹ́ ká lè tẹ̀lé orí pa wọn ká ní ìlànà wọn ní gbogbo dáadáa tó wọ́n ṣe náà àwa ka mọ̀rọ́tìbù sọ̀hábà àbí àbùdọ̀lìyàtò alàtẹ̀rẹ̀tì ọlá lọ́lá jù nínú mọ̀ yìí. ẹtú àrò lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn àwọn èèyàn kọ́ àtàwọn kiri ṣúrọ àwọn yìí abrahamu náà sáàdù náà bí wà kọ́ sọ́dà bí sọ́dà bí bí bẹ́ẹ̀ zubair bin awam àti ali àti usman lẹ́yìn àwọn yẹn àwọn olólájú adìfo kan oko al-ashara tó lù bá ṣàrí bèlìjà náà tó kùnú. tó kùnú. ayé pé nínú àtàkàwá kẹnìkan sáà ti kà ó ní Sa'id bin nínú àwọn kùlàfà rọ̀ṣìlì àwọn àtàkùn ṣòro fi Sa'id fún ṣéèdì fún ọjọ́ mẹ́wàá ṣé bàbá oní àìyá tó kọ ní nígbà tó kọ àwọn ẹni yẹn tó wá ní sàìdú wà fáadú wà bónú àwọn fi wà tọlẹ àtún wà á mérò fèrè wà á bù náà ló àwọn alùbàdì ẹ̀tọ́jà àkùbàdì lẹ́yìn náà ni àtàwọn òbí àtúnṣe lẹ́yìn náà ni mùsùlùmí alùbàdì àwọn àwọn ohun báyìí ẹgbẹ́ tí wọ́n lẹ́yìn náà abẹ́nà bàbá náà tààrà kò sí àlékún àjẹyẹ fún un fún wa ọ̀sán ọ̀la ọ̀sán ọ̀la ọ̀la níbi ìmọ̀ ìfọ̀nàmọ́ra àlẹ́ ọ̀sán ọ̀la. Thank you. نعم جزاكم الله خيرا شيخ ìbéèrè tèmi ọ̀rọ̀ ìkíni nínú ẹ̀sìn mi bóòlù ẹ̀ṣẹ̀ ti gbé wá nípa pé kí a máa kíra wa látàrí pé tàbá rẹ̀ ló wá ń ka púpọ̀ ìdájọ́ fẹ́ ọ̀gbọ̀dọ̀ mọ́tò báyẹ̀ fún mi náà ní ọ̀gbọ̀dọ̀ mọ́tòlẹ̀ ní ìmọ̀lẹ̀ táfún ọjọ́ ọmọ ìyáde ẹ̀tọ́ ọmọ ẹ̀kọ́ kó látàrí ọ̀gbọ̀dọ̀. Nígbà tí ìsìlámù ti dá sí o àná rí pé o fẹ́ ẹ̀fẹ́ káfíń o. Nítorí àgbà. Kíkí wa lè tó ẹ̀rẹ́ yìí. Fúgbà mi. Tí bẹ́ẹ̀ ti ṣe gbé kalẹ̀. Àbí kíra wa ìyẹn ní pẹ́lú. Kankan lè wá wà nù àṣà wa tí ò bá ta kẹ̀kọ́. Ìyẹn ló jẹ́ kejì agbẹjọ́ ti lè fi pé sálámà kalẹ̀ àsàlámù aleikum àwọn ni aleikum salam wọ́n ní aleikum salam ṣe jí dáadáa ń ẹ má sọ ṣe jí dáadáa mọ́ o salamu aleikum nìkan ni ẹ dákun ṣe jí dáadáa ṣe nǹkan tako ayọ̀ ìṣẹ́ ti gbélẹ̀ àti ìtàtà tí ó ta kókè ní tẹ̀sìn wọ́n ní àti sálámù aleikum sọ ló bá nẹ̀gbọ́n lọ́jọ́ ẹ̀hẹ́ àwọn àtakò ní pé ẹ̀sìn dé àrínú ẹ̀rí pé ká máa kúnlẹ̀ fún ara wa àbí ká máa dọ̀bálẹ̀ nítorí gan ni tó tako torí pé ní ọlọ́ọ̀bá sùpánù àlá tó rán ànẹ́bí tiwa ó pé ẹ̀sìn fún wa a ti gbọ́dọ̀ wọ́n mẹ́sìn lódìdí. ọlọ́ni olùkólò ìṣèṣin mi káfa ẹwọnú ẹ̀sìn lódìndí ẹ̀rọ ìmọ̀ kan kírun eléyìí òkò sí tó kẹrù ọwọ́ ẹ̀sìn lódìndí wọ́n ti ń kírun kọ́lọ tó ń gbá ẹ̀ kọ́lọ bóòlù ọlọ́run ti ní ọwọ́ ọmọ bóòlù ọlọ́run ní ọkíyàn ọmọ bóòlù ọlọ́run ní wọ́n kọ́ wá mú àbọ̀ pẹ̀lú ẹ̀sìn bí mi bí àṣà èmi ò fi mọ̀ ṣe lé tó ti sákẹ́sì ìyẹn lọ nínú tó ti wà nú àṣà bẹ́ẹ̀ ti papọ̀ kò ní ká máa tẹ̀ àbí ká máa kúnlẹ̀ àbí ká máa dọ̀bálẹ̀ gbáradá fúnra wa àtọ̀pẹ́ tó wà nú àṣà ìgbó ń sòro parẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n tí ẹ̀sìn bá mú láyà wa fáwọn pẹ́ tọ́lọ́ fi wá lẹ́sìn àtẹ àṣà tó bá ti kí bá takò ẹ̀sìn bá àtẹ̀rí ẹ̀bà fún ẹ̀sìn torí báwọn ẹni àdẹ́ta ń sọ yìí nítorí bá wájú náà sọ̀hábà àwọn ẹ̀rọ àgbà tí wọ́n ṣe jáde rẹ̀ kí ìsìláàmù tó dé ṣùgbọ́n bí ẹ̀sìn ṣe ń dé ní gbà míì lọ́wọ́ wọn ìmí ó fi lẹ̀bẹ́ ìyí tó fi lẹ̀bẹ́ kò ní tó ta kó mi ìyí tó bá ti dánu ìmí ó àmẹ́ǹdì ẹ̀ fún wọn ni ṣe ẹ̀kàn ṣe báyìí ni ìtọ́ bá ti gbà á lọ gbọ́dọ̀ júlẹ̀ torí pé bí wọ́n bá ń jà fáwọn ẹ̀tọ́ ìfẹ́ wà ah, ó gbọ́dọ̀ nà gbalaja fún mi ní ayé pé ẹ̀tọ́ tiẹ̀ ọ̀hún gbé ju tọ́ lọ́wọ́ bá lọ ní. àdébà mọ̀ṣúkọ̀sọ̀ sọ́lá nínú àdìsí kan tí Anas bin Malik gbà wá. wọ́n ní wọ́n bí Ànábì pé ilà alákìyà àdúgbò àkàrò tẹ́ni ká ló pàdé ọmọ yá rẹ̀ tẹ́ni kọ̀ọ̀kan bá pàdé ọmọ yá rẹ̀ ayẹ ni aliyàlá ṣé yóò tẹ̀ fún ni ànábì nílá mo gbọ́dọ̀ tẹ́ kíní mo gbọ́dọ̀ tẹ́ fún wọ́n tún fẹ́ báyọ̀ àlékù yóò dì mọ́ gbàdì ẹnìlá ránṣẹ́ yóò bá lọ́wọ́ ni ànábì nílá yóò bá lọ́wọ́ yóò bá lọ́wọ́ lórí wọn lọ àdídì ìfẹ́ tí yẹn bá bá wọ́ sàhábà òkùnú òbáwọ̀ ẹ̀ tí ó mọ̀ jábọ́ nígbà lọ́wọ́ tárí ká fara wa lọ́wọ́ ṣùgbọ́n lágbọ́yé tẹ̀sí ní o yóò jẹ́ kẹ́tẹ̀ kí ẹ̀sẹ̀ máa jábọ̀ ní. bákan náà àdúgbò sọ́lá nínú hadithi Mu'adh bin Jabal wá sí anábìrin lọ lókè ó wá ráwọn lọ́balọ́ba báyẹn lè ṣe sí wọn òun náà wá dé ìlú Mẹ̀dínà padà bá bẹ́ẹ̀ ṣe nǹkan ìbánilẹ̀. ànábi wa kọ̀ fún pé làwọn kò amòrò àhàdán and asjidà bí àhàdán. tó ẹ kó tọ́kẹ́ nìkan máa tẹ̀fẹ́ nìkan ni. làmúràtú làmúràtú múràtán and tẹ̀síjà bí sáwùjì ha. ìyàwó ni bá pa aláṣẹ kó lé kíni. ó tẹ̀ fọkọ rẹ̀ ìgbẹ́ kò tọ́. títí àfa àtẹwọn náà àfa náà wà dáadáa wọn sì gbọ́ kò tọ́ tó bá jẹ́ kó tọ́ ni ìwọ́n ló ti máa gbọ́ yé pé kò tọ́ nu òun ti tó tọ́ ìyẹn ló pàṣẹ pé ní kánú ọ̀sáwọ̀ ìbáde ìbùnú mọ́lì wọ́n tára ìbáde tẹ́ wọ́n bẹ́ẹ̀ dìde àbí yóò bẹ́ẹ̀ ṣe yóò ṣe ń jojú rẹ̀ kò sínú lànà wa mùsùlùmí kálá ń tẹ̀ fúra wa. anyị wa lu ẹ̀rí ẹ ọlọ́pàá àwọn mọ̀lẹ́kàlẹ́ ẹ̀sán kẹ́lẹ́ kí ni kọ́ńtẹ̀ fàdà mọ̀ rárá àkọ́kọ́ ìyẹn sẹ́rí ọmọ kọ́bùlà ni sẹ́rí àtúgbà níwájú wa lẹ́yìn tó wá tako bá to wa tó wá ti wà nù sẹ́rí àyè ni n'i ka kí lè mọ̀tí mọ̀tí ẹ̀fọ́ mọ̀lẹ́ka kí lè mọ̀lẹ́ka ṣe. ọlọ́run náà tẹ̀lé ìdíwọ́ ní àtẹ ìkọ́ni pọ́lọ́ ní a tẹ̀lé ìwọ lọ ní àtẹ kíni ìbádà kẹfọ́ ní kẹ́ ṣe nu ìyẹn lẹ́yìn tí ò ṣe fi ṣe kíni ó fi dẹ́ ní ẹ̀kọ́ ọlọ́run náà sì ṣùgbọ́n bẹ́ẹ̀ tọ́lọ́ ní kẹ́ ṣe kíni kẹ́fì sínú kíkí ni wọ́n sọ pé ká kí ẹ̀ àti kọ́ pẹ́pẹ́ ní kẹ́ kí ádámù ní kẹ́ ádámù mọ̀ sí sáfù yẹn mọ́ kí ẹ máa borí kẹlẹ̀ fún ọlọ́run ìgbọ́sẹ̀ tó fẹ́ kẹ́ ṣe kíni kẹ́fì ṣe fóun nìyẹn nìkan lẹ́gbọ́tọ́ ni nínú ìjọ wa àbábẹ̀rẹ̀ ìṣíwájú wa ló máa ṣe nígbà tẹ́ ń dì máa dìbọn gbọ́dọ̀ forí kalẹ̀ fún ọgbọ́dọ̀ sí kíní fún mi pé ní òkè ń tẹ́ ayé nínú kùránì náà ọmọ náà ṣe tẹ̀ tó padà wá dọ́dọ̀ bàbá rẹ̀ padà àtọ́mọ ìyá rẹ̀ ọlọ́ni wàkárù láwù ìjádà ọdẹ kí ni a jẹ́ pé bàbá ẹ̀yin náà máa forí balẹ̀ fọ́ọ̀mọ yín mu bá sọ pé ní adífín tó wà nù sẹ̀ríà wà mọ̀ tó ti parẹ́ sọ ibi ò bá dé méjì kò rẹ̀ tọkùnrin tó ṣe dá kágbà bá a ti kíra wa yóò sálẹ̀ mùsọ̀gí alẹ́lì kẹ̀lì ọmọ ẹ̀kẹ́ ni ó kagbà wàlìkọ́lí alẹ́lì kẹ̀lì ẹni tí ó pọ̀ ní ó kẹ́ tó pọ̀ mọ́ ọtún kẹjọ́ o na wọn náà ṣe good morning salamu aleykum na ẹ̀ka ni tó dànù na gbogbo ẹni salamu aleykum aramọtara ọkọ adamu èmi ló yẹ kí n kí àkọ́kọ́ èmi mo fẹ́ wọlé ẹ̀sìn ó lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ tó pa sùn ni pé tíṣà ní ọmọ bàbá bá lè kí ni lódùmọ̀ rẹ̀ àmọ́kan lọ sùn kẹjọ òun ni a máa sùn rárá kí ni ká ọlọ́run kan ní àti àwọn náà ẹ ṣéǹjì ẹ̀ ọlọ́ni yáyọ̀ lẹ́sìn náà mọ̀nú látọ́jú kọlu bòyótá gẹ́rọ bòyótì fún àtàtẹ̀ sáni tó wà tó sáni mú látara lè àkọ́rọ̀ yóò bá wọ́n ọmọ rẹ̀ lọ́lé tani ó sára wọn mẹ́wọ́ bàbá lẹ́yìn náà nǹkan méjì ló tẹ̀lẹ̀ èmi mo bẹ́ wọlé àwọn tó pọ̀ jù mí lọ tí ó máa fún ẹlẹ́gbàá ní pé ẹ̀jẹ̀ ìbàjẹ́ ẹ̀lẹ́ kíyàn tí bàbá bá gbọ́ yé pé àwọn ọmọ mi náà mo fẹ́ wọlé tó wọlé ẹ̀kọ́ kí wọn kan tó kọjá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àtọ̀ eléyìí kò lànà ẹ̀sìn ó wà nú àṣà ni lẹ́nu wọn fi yẹn ẹ máa wa gbogbo ń ṣe àbọ̀ kan ni tó ẹgbẹ́ ti mú wa ara ẹni tó wọ́n pé ní òun gbà kọ́ ọmọ ọdẹ gbogbo súnà o ìgbà tó gbọ́mọ rẹ̀ fáwọn àṣàlàyé súnà fún àwọn gbà ṣùgbọ́n ti sún sí ìjọba ní ìgbà à ó wà sọ fún àfa àfa ẹ̀rọ bínú o ìsáàsì tí ó lọ yẹjú ọ̀rọ̀ ẹgbẹ́ ìdúnà àfa ó wá jẹ pé torí ìrìnà náà fìyà jẹ ní fìyà fìyà jẹ ní ọ̀dẹ tó wà nílẹ̀ fún. ẹ gbórí bẹ́ẹ̀ ọmọ kan ò yáwọ́ olùkọ́ mọ́ yáwọ́ nítorí inú ẹ̀sìn ni ọlọ́kọ̀ gba paná adé bọ́ ọlọ́kọ̀ lé kúlẹ̀ dídá ṣètọ́ dídá ṣètọ́ lè ní ìmọ̀ kúlẹ̀ fún mi wọ́n gbé súnà ká súnà tó bẹ́ẹ̀ látún yìí àti àwọn kí ni ọlọ́run kó paná rẹ ní ẹ̀sí kíní wa mẹ́ ìmọ̀ kékeré ìmọ̀ tẹ̀kún ìmọ̀ àyàlálẹ̀ kó agbé súnà ká káwọn kíra bó ti lé

torí tí kankan bá lọ sún náà lábẹ́ ti lò àmọ́ yín ẹ̀rí káyọ̀ ọba tó ti gbọ́ yé àǹfà máa ń dé o pé kó lè tutù yẹn àǹfà máa ń dé pé kó lè dẹ́gẹ́ ni kó lè tutù wọ́n yẹ kójó kankan ìjọ yín ẹ̀ka ó dẹ́ kójó kankan jáàmù ti fi yá lọ ẹ̀rí ẹlòmọ́tẹ́lẹ́mọ́tẹ́jú sí mọ́mù ká ẹ̀ka ti jáàmù náà ìyẹn ló pọ̀ lọ́wọ́ táwọn afá máa ń sọ ẹgbẹ́ jámù mi tá a bá ṣe tó jó rọ̀ kò ń jẹ́ jámù òdòdó mọ́ jámù mọ̀tàkọ̀ ní adé tá a bá rí ìnira kan ṣùgbọ́n ti tòjó wọ́n dé pé kó lè tutù ẹ̀rù kó lè tutù àti ní wọn kọ́ sí olùdarí lẹ́nu bí àpáńpá láṣẹ ọ̀rọ̀ mi lè wá kẹ́kọ̀ọ́ lẹ́mẹ́jọ ṣé kó lè tutù yẹn báyìí ẹ̀hẹ́n kẹ́ mọ́

àti orí àti áfírí náà lálẹ́ ṣe kí ni lálẹ́ ṣe gẹ́gẹ́ bí àti ìdìbò náà bá sáà ń lè jáwọ́ nínú mọ̀jìnà lórí àti áfírí. àlùmí ni pé kí arípé sábà bí yẹn dúró láti lè ṣe ọba náà. náà wọ́n ní bàbá dákọ̀ áàlì àwọn pé kàrámọ̀ láwù wájú àwọn kọ́lọ́kọ́ba pọ́n àdójúkọ rẹ̀ lé wọ́n ní sọ́lá àbí òlọ́ àdúrà láṣẹ ṣùgbọ́n àfẹ́ ká yá àlì lọ́tọ̀ kámọ́ sí ọdí àlà àti gbogbo wọn. wọ́n tó pé àwọn ṣí àná kọ́kọ́ mú ilé ṣe àlì kò forí balẹ̀ fún àrí iwájú iwájú àpọ́nlé ni wọ́n ní kàrámọ̀ láwájú àwọn ẹ wá lọ kàtàn kìí ṣe pálí nìkan ní òṣèké ní òfòrí palẹ̀ tó dàbí náà sọ̀hábà àmì tó ń gbà lọ́dọ̀ sẹ́pẹ́ ìgbà tó nẹ̀fẹ́ máa dàgbà lẹ́dẹ̀ ìgbà sílámù náà fọ́rí palẹ̀ á ti máa lo fáwọn náà àbá abẹ́ dálì ní abẹ́ dàgbà lẹ́tà lẹ́yìn kó tó gbogbo náà yẹ ká máa lò bẹ́ẹ̀ níta nínú àyè ìṣíwájú alẹ́ Thank you wọ àwọn onímọ̀ fóònù bí ìlú tí ọlọ́pọ̀lọpọ̀ oníṣẹ́ tó nu fóònù wa bí ìlú ló ti máa ń lé tọ́ba tí ní fóònù ọwọ́ agbé gbogbo ẹ̀ sí wò ọwọ́ awọ èyí tó ṣe kíní tó ṣe pẹ́rẹ́ pẹ́rẹ́ lé ìṣíwà pa torí pé kọ́ńtù bá máa dàbí ìlú àbíkọ́ máa mọ attract àwọn ẹlòmíì tó bá ń gbọ́ àbíkọ́ discard wọn tó máa ń kírun pé kò ah, là ń gbọ́ yìí ọwọ́ àwa yìí tó ṣe pẹ́rẹ́ àbí lẹ́ pé tí ẹ̀ bá ń gbọ́ nọ́mà ni rí gán gán gán gán ọwọ́ àyè tó ṣe pẹ́rẹ́ torí pé ìgbà bí ẹlòmínà ká fún wọn lójoojú ẹ̀ ká lọ wá kíni ẹlòmínà wà gbẹ̀mọ̀ ṣúdà yóò bá mọ̀ ọkọ ní iye orí tí ó ń tẹ̀sẹ̀ ẹlòmíì ń sẹ́pẹ́ nǹkan lárúbá ni ó pè yẹn bá tiẹ̀ ti ju kíni ó sì fi ríngì tó sí tẹ́lẹ̀ lọ hákù yẹn já wa ọmọ yẹn mi lọ gbé àwọn ọkọ àwọn àwọn òṣùdà lárúbá tó wọn lọ́sí tó wọn sí bá gbóhùn yẹn gan torí ẹni tí kan tí èkó ní sẹ́yìn bá gbọ́ ríngì tó ní mo lè tó bá gbọ́ títí yẹn ń kọ tó lárúbá yóò fẹ́ tètè pàkíyèsí rẹ̀ èyí nà kíyèsí ìgbà o fẹ́rẹ̀ lè bí àdúrà mi ni ó bá dé ìyẹn náà ló lè pe àkíyèsí ẹlòmíì àbí kó kó dàwọn ní akẹ́yìn òtún ẹ̀ máa tẹ ìwé sẹ́gbẹ́sí rẹ̀ láyé ká ní fúlàní ń sá kí láwùjọ tí àtọwọ́dé lágbàá mọ́ná láwùjọ tó jẹ́ pẹ́rẹ́ torí àlèmọ́dò tẹ́ kọ́ wá wá ètò eléyìí tí wà nọ́mà tó bẹ́ẹ̀ lómi ń sá fúrú kẹ́bá ẹ̀kọ́ wọn gbọ́ music kí tó lọ gbé sí ní wùsùdà gan bíi kọ́ni kíni tí ó nílẹ̀ tún ní inú ẹgbẹ́ àbíkọ́lẹ́ sábẹ́tì ẹ̀gbẹ́ kùránì sí ìgbà tó bá kú gbé kùránì sí bẹ́ẹ̀ ni kò yẹ ká máa fi kùránì sí ní gẹ́tò gbé kùránì sí sẹ́ẹ̀tì ẹ̀kọ́ máa gbọ́ ìyẹn ló dáa wọ́n wá bọ̀ ọ̀rọ̀ náà sí ní gẹ́tò pé sábà ti pèmí ọ̀rọ̀ náà ní kankan máa wọ́n gbé náà sí ẹ̀sẹ̀ iná atẹ́ iná kàlíkà sọ̀rọ̀ wá pa ẹ̀ló wọ́n kò fẹ́ ronú sí tó ń gbọ́ kí ìgbàkùnrin ó lè rẹ pé ó yá bí àwọn àwọn ọlọ́pẹ́ ìgbàlára pé tó bá tẹ̀lé tó dúdú bá kọ́ lọ́jọ́ kọ́ báyìí àwọn àti dáhùn wá tẹ̀lé tẹ̀ wọ́n mọ́ wọ́n á ń gbé dáhùn lọ́dọ̀ àwọn ọ̀pẹ́ ìrẹ̀lẹ̀ ìdìbò yóò rí kí á sì wọ̀ ẹ́ òjì yìí ìrẹ̀lẹ̀ lọ́ọ́ ó di ìpapọ̀ ìdílé pé òjì yìí ò náà àwọn yàrá ìsálà akódó jáàmù púpọ̀. ìjọba ti rọjò kẹkẹ àfọ oníbèrè ìjọba ti jáàmù mọ́lẹ́ nìkan ló wà ní àárín wọn jọ kan ẹni ọ̀gá jamu ta ti òjò yóò ẹni bẹ́ẹ̀ ni lára mẹ́tẹ́ bá ti ń sọ nínú máìkì ọ̀gbọ́n mú lórí iṣẹ́ ní lórí náà ṣe o ó tún apàdà ń gbọ́yé pé ẹ ti sọ fún ìjẹmọ́lẹ̀ pẹ̀tọ̀ mọ́nkúrú tó ní àti ṣáyò láti súrì ẹnà ti sọ yẹn náà lẹ́pẹ́ mọ́nkúrú àti ṣáyì tó nínú o tí wọ́n padà ń gbọ́ pé kúrì ṣáyì nínú ọ̀rọ̀ pé kúrì àti jáàmù wọ́n sọ fún kẹ́ni wọ́n jáàmù tó wọn mẹ́ wọ́n sọ léde wọn àyíkọ́ tó sọ fún àyè pẹ̀tọ̀ ẹ̀yà lè dé olè bá fẹ́ wá kí mọ́nkúrú ṣáyì náà ẹ̀ kírun láṣà wà ní súrì àtàsírì ẹ̀ tó ṣe ẹ̀ tó àná ó ti di àìsè bẹ́ẹ̀ pé ní wọ́n ti bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti ṣe ẹ̀yẹ́ lè máa ṣe òfin fúnmi ẹnu asúlì yẹn torí àbá ọ̀sẹ̀ mìíràn pé lọ́wọ́ dájú pé etí ó mú yẹn ṣe jáàmù yìí tó dá ọ lórí pé ó pátá pátá àgbà àmì yẹn la mímọ́ lọ́wọ́ gbọ́n mọ́ mọ́ náà pé ká mọ́ ọ́ ìgbà tó ṣe jáàmù káwọn ọmọdé kan bọ́ra àmọ́ tì wọ́n gbà mí tó tó bá ti ní ìrújú báyìí pé òjò ọkọ̀ kúkú dúró lórí ìgbà eléyìí tó ṣe ní bàbá òsèmí nìkan náà rọ̀ wọ́n pé tó yẹ pé ní ó dá wọn lójú pé òjò rẹ nìkan fẹ́ pé ìmọ̀mù kan ṣe jáàmù òjò yóò abátúbá dá wọn lójú tó ní ẹ lójú wọlé lọ́mọ tó láti mi tó pé ní ẹ̀mọ́ wò tẹ́lẹ̀ ká kò yá ká yá para ìmọ̀mù ká mọ̀ kó mọ́ dáadé yẹ ìlànà kẹ́kẹ́ ẹ̀kọ́ kí àwọn mọ́tò ẹ̀kọ́ tó bá dá wọn lójú tó

wọ́n ti béèrè béèrè ẹ̀ka náà wọ́n ti béèrè béèrè tí wọ́n lù wọ́n bá padà fún wọn tí wọ́n tún fún béèrè wọn. ìnira ni wọ́n jẹ́ ká ẹni tó fẹ́ẹ́ sọ pé ìbéèrè wọn lágbára kọ́sá pé yóò tún rí bẹ́ẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dì béèrè wọn àtẹ̀lé pé bọ́ọ̀dì ẹ̀sùn ti ẹ̀ka gbé fún láyé náà tó ní ṣe pẹ̀lú kọ́ńdọ̀mù wọ́n ní àmì nínú àlàáfíà lò ní akọ́ ìdí òkọ́ fi jọra pé áfíà lò ní ẹ̀sùn jábìrì abdullahi ní kọ́nà nàásìlú wàlùkùránù yẹ́dẹ̀bẹ̀lú àwọn ẹ̀sẹ̀ ásìlú kágbé ìka ọmọkùnrin àpò lábẹ́ obìnrin nígbà tó kúrò ní sọ̀kalẹ̀ wọ́n ní wà lọ kálẹ̀ ṣe àyúnì ha àdìwú lánà ha nà àdìwú ní kùránù kùránù yẹn ti tóbi dẹ́rẹ́ pé káípẹ́ nǹkan tó yẹ kí kò dání kùránì ti sọ̀kalẹ̀ ọlọ́ọ̀bá ti wá lè kẹrẹ̀ tàbí ti bẹ́ẹ̀ ní nǹkan báyọ̀ náà wá fún pẹ́tọ̀ wa lè rọ́pò rẹ̀ oríṣiríṣi lẹ́yìn kálukú wa ń sọ lórí ẹ̀. fáìn yìí tó bẹ́ẹ̀ lékè lọ́rọ̀ na ni pé èèyàn lè lò ṣùgbọ́n ìnira wà ń bẹ̀ fẹ́ ń sọ fún to le lè àfẹ́ẹ̀tì kíni ije kíni ije àlàáfíà yẹn tó yẹn ti pé ìnira náà ìyẹn torí ìsìlámù fẹ́ ìnira lára wọn ló lè fa ìnira fún ẹ̀jẹ̀ ẹ̀mí ṣùgbọ́n nípìnlẹ̀ nílò rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت